الحمد لله الواحد القهار مقلب القلوب يهدي من يشاء برحمته ويضل من يشاء بعدله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وتابعين له بالإحسان إلى يوم الدين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوكي فو الله وباوة وبا الله وبا تي ọjẹ́ pé òun nìkan náà ní aṣọ òun náà lọ́ba tó jẹ gàba lérí gbogbo ẹ̀dá ẹ̀ ọ̀dá gbogbo ẹ̀dá ẹ̀ tán ọlọ́run kápá gbogbo wọn ọba yìí òun náà lọ́ba tí ma yí ẹ̀mí síbi tó bá wù ú ẹni bá wù ú yóò fi mànà pẹ̀lú àánú ẹ̀ èèyàn lè dá mànà fún rẹ̀ ọlọ́run ní ó ju ojú ọ̀nà fún yàn òun ló tún wá dúró tìyàn tí yàn fi ní kó lójú ọ̀nà náà àánú ọlọ́run bá ti ń bẹ ẹni kọ̀ọ̀kan wa kọ́ ló má ṣe kó fún ọba yìí lọ́ba tí ma ń sọ ẹni tó bá wù ú pẹ̀lú déédéé rẹ̀ ìkẹ́ ọlọ́run ọlá ọlọ́run àánú ọlọ́run kọba òjíṣẹ́ ọlọ́run anẹ́bùwà Muhammad kọba gbogbo àwọn ará ilé pátápátá àti gbogbo àwọn sàhábà rẹ̀ pátápátá láìyọ nìkan lẹ́nu wọn àti gbogbo àwọn eléré tí wọ́n tẹ̀lé wọn èyí tó dájú nínú ọ̀rọ̀ téèyàn máa ń gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú àyà Qur'an gbogbo tó bá ti ní ṣe pé tó bá ti ní ṣe pẹ̀lú ọlọ́run ọba aláwọ̀ ọfẹ́ bá wa sọ̀rọ̀ nínú alukur'an ọ̀rọ̀ tó dáa jù tó máa ń jòkó gbọ́ náà nìyẹn kò sí ọ̀rọ̀ tó tún dáa tó ma ọ̀rọ̀ ọlọ́run ọba náà kọ́lé mọ́sàájọ́ sáǹfààní nínú sẹ́mi ẹni kọ̀ọ̀kan wa muhammad sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà tí ọtọ́ tó jẹ́ pé kò sí tó bá jẹ́ pé súnà tá nẹ́bí mú wá lèyàn bá ṣe èèyàn lè rí ààyè ń bẹ̀ kò lè ṣàkóbá fún yàn láyé ń bí àti lọ́hùn súnà náà abẹ́lọ́wọ̀n alẹ́ àkọ́lọ́mọ́ sàfẹ́sẹ̀ wa múlẹ̀ síbẹ̀ kọ́lọ́mọ́ yẹsẹ̀ wa ń bẹ̀ tábìlọ lè bọ́lọ̀ gbogbo tó bá ti dá sílẹ̀ tí wọ́n pè lẹ́sìn táwọn náà Al-Qur'ani táàrí àwọn hadisi àbá àyípe lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè bídíà àdádálẹ̀ ni àdádálẹ̀ ìṣẹ̀sìn èyí tí wọ́n fi kalẹ̀ fún wa èyí tí wọ́n dálẹ̀ yẹn kò kí ṣẹ̀sìn gbogbo tí wọ́n ti dálẹ̀ pátá ànà ní yọ́n padà bá dé lẹ́yìn náà bẹ́yìn bá wọ́kọ́ ànà kò sẹ́sàn kan tọ́lọ́wọ́n bá láà tọ́fẹ́ sànyàn lérí wàhálà tẹ́yàn ṣe nínú bídíà tójú ojú ọ̀nà súnà nẹ́bùwà Muhammad sallallahu alaihi wasallam kọlọ mọ́sà fẹsẹ̀ wà nílẹ̀ lérí bẹ́ẹ̀ asàdúwà fún gbogbo àwọn afáwa tí wọ́n kọ́ wa ní ẹ̀sìn kọlọ mọ́sà wọlé àánú ẹ̀ kọlọ mọ́sà bá ní kẹwọn àwọn tó ti kúnú wọn àwọn tó ń ayé kọlọ máa ń ṣe dáadáa fún wọn asàdúwà fáwọn tí wọ́n kọ́ gbogbo àwọn tí wọ́n bẹ láyé nínú wọn kọ́lọ́mọ́sàbá ní ọ̀nà mọ̀ wọn kọ́lọ́mọ́ fi mọ́lẹ̀ ẹ̀sìn súnà táwọn wí kọ́lọ́mọ́ fi hàn wọn kọ́lọ́mọ́ tí wọ́n lè tẹ̀lé mú kí fadilatu sheikh al-imam الشيخ عبد الغني جمعة حفظه الله تعالى ورعاه وسدده ووفقه وتوجه بحسن الخاتمة àwọn ìmáàmù wa ní ayé yìí tí ọlọ́run bá aláà lò ní sábàbí dáadáa fẹ́ni kọ̀ọ̀kan wa abẹ́rẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ́ mọ́sàbá wa sàlékún ìmúdó sísìn wọn kọ́lọ́mọba aláàkí ọba sàlékún aláfíà wọn àti gbogbo àwọn alfáà súnnà tí wọ́n tan ìmọ́lẹ̀ tójú ọ̀nà anábíwá Muhammad sallallahu alaihi wasallam akí gbogbo àwọn tí ọlọ́mọba ń lò sábàbí ní wa tí ọlọ́run lò sábàbí tí wọ́n mú nínú àrísìkí wọn tí wọ́n fi gbé ilé ọlọ́run kalẹ̀ àti gbogbo àwọn ọ̀dọ́ àti gbogbo àwa bàbá bàbá tí a wà ní mọ́sídì àtàwátáwá láti àdúgbò wa gbogbo apáta kọ́lọ̀mọba alá ọlọ́mọsà fún aláti bọ̀tọ̀ dáadáa gbogbo tí a ń gbìyànjú láti ṣe kọ́lọ̀mọsà àjẹ́ ó ṣe dédé ìtọ́lọ̀mọba ní ká ṣe tàbá wá ṣe kọ́lọ̀mọsà ìgbà lẹ́sìn fún wa ahamiyatu asibati òun náà ni kí ni pàtàkì ìdúróṣinṣin lérí ẹ̀sìn ọlọ́ kí láwọn nǹkan tí èèyàn tara bọ̀ tí ọmọ jẹ́ sábàbí tọ́lọ́run fi jẹ́ kéèyàn dúró tẹ́sẹ̀ òfin ní yẹ̀ àwọn àǹfààní wo lèèyàn rí mẹ́ láyé ń bí àtijọ́ àlùkìyàmù eléyìí tí ó dàrú mọ́ wa gbogbo wa náà lámọ̀ pé alẹ́fáyàtọ̀ àwùmá من خلق الجن والإنس هي عبادة الله وحده لا شريك له gbogbo aná àlámà lọ́dá wa lójú ó ti yé wa ipò ọlọ́run ọba Allah ọdá gbogbo tó wọ́n lè ayé yìí ọdá nítorí ìdí pàtàkì kan nígbà ọdá gbogbo ẹ̀ta ọwá kó àwa àtàlìjànú ó kó wá sí ilẹ̀ ọlọ́run kó wa wá sí ilẹ̀ kí ọlọ́run fẹ́ ká máa ṣe mẹ́ ọlọ́run padà tó ṣàlàyé oúnjẹ yíwa náà Al-Kùránì pé wọ́n dá gbogbo tó ń dá lásán sánmà àtìlẹ̀ àti gbogbo tó wọ́n bẹ̀ àti tí ń bẹ nínú lẹ̀ àti tí ń bẹ láàrin sánmà àtìlẹ̀ àwọn tó wọ́n wá kó sí ilé ayé náà wọ́n dá wa náà lásán A'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́ba Allah subhanahu wa èmi ọlọ́run ọba ọ̀dá nítorí eré wal ard àti ilẹ̀ àti tó wà nínú ilẹ̀ àti tó wà lókè ilẹ̀ wa ma baynahuma àti tí ń bẹ láàrin ilẹ̀ àti sánmà ẹwù tí ń bẹ láàrin ilẹ̀ àti sánmà bó ṣe pọ̀ tó káwọn náà ká máa fojú yafọ́tò ẹ̀ ọ̀pọ̀ gan ọlọ́run ní gbogbo ẹ̀ láàrin ọlọ́run ní àdá nítorí eré àdá fẹ́rẹ́ ẹ̀yin tẹ̀ sì wà ní erin ilẹ̀ náà ẹ̀yin náà ẹ gbọ́dọ̀ ṣe kíní ẹ gbọ́dọ̀ ṣeré ọlọ́run jẹ́ wáyé pé eré ká wá sí ilé ayé ọlọ́run tó wá sàlàyé ọ̀dà kí láàmà wá sí ọ̀dà àṣírí kí láàmà wá sí aláàtú sàlàyé ó ní wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run bá ní ìdálìjà náà tọ́ mí èèyàn sérí ilẹ̀ bí ìbá jẹ́ pé ká máa wá sí èmi ọlọ́run illa liya'buduni ay illa liyuwahhiduni ọlọ́run bá aláàlọ́wọ̀n ọ̀dọ́ àtàlìjà náà sérí ilẹ̀ bí ìbá jẹ́ pé ká wá mọ̀ àwọn lọ́kàn ká sì máa sìn wọn àlàkídà tó sàhíhá ẹ̀yọ́ miami àdíọ́kàn tó lálàáfíà nínú wọ́n pè bẹ́ àlàkídà àkídà kẹlmọ̀tún àmà kẹlmọ̀ kan ní tó jẹ́ pé ó kó gbogbo nǹkan sínú tàbá ní àkídà ó lè jẹ́ àkídà tó dáa ó lè jẹ́ ètí ọ̀dá àmọ́ tàbá ní àlàkídà tó sàhíhá àkídà tó dáa ìtàn rífàṣì onáà ní al-Islam ẹ̀sìn tá ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tá ànábì mọ́ wa tó bá ní àlẹ́ àkídà tó sahiha àkídà tó dáa a máa ń pè ní al-imanu billah òun náà ni ìgbọ́ ọlọ́run ọba aláàánì kan gbọ́ ká sì ṣe àìgbàgbọ́ sí gbogbo nǹkan míì tó yàtọ̀ Allah nígbà míì wọn a máa àlàkídà wọn a máa pè ní òun náà ni ìmọ̀ ọba lọ́kan ìgbọ́lọ́run lọ́kan nígbà mi wàá máa fẹ́ àkídà ní alifekihol akbar àgbọ́yé ẹ̀sìn tó tóbi jù tí ò ságbọ́yé ẹ̀sìn náà tó tó lékèrè tí wọ́n ń pè ẹ̀sìn ẹ̀sìn tọ́lọ̀ ní káwá ti láyé yẹn ẹ̀sìn lọ́gà ọ̀gá ẹ̀sìn tí ò sẹ́sìn mí lókè rẹ̀ mọ́ òun náà ní àkídà tó sàhíhà ay alimanu billah àtàwọ̀hìdì òun ní ìpìlẹ̀ sáré tó sẹ́hátì kó lálàáfíà gbogbo sẹ́ náà lè lálàáfíà ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa kò mọ̀ yẹ̀lẹ̀ àkídà tó sọ ẹ́ a kí là ń pè ní àkídà tó lálàáfíà nítorí lọ́pọ̀lọpọ̀ nílẹ̀ yorùbá ti wá táwa yìí táwọn yorùbá ti ń gbọ́ àkídà àkídà ẹ̀rú máa ń bà wọ́n nípa pé wọ́n gbà pé àdéhùn kankan ni tó jẹ́ pé kò rọrùn láti máa spread nílẹ̀ yorùbá torí àwọn ti ní àkídà tó ghayru sahiha ó ti wà nílẹ̀ àwọn àdéhùn kan yìí tí ò lálàáfíà nípa ọlọ́run ọba àbí nípa tí wọ́n ń sìn tí wọ́n wà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ nípa tí wọ́n ń bọ nípa tí wọ́n máa ń wá ìrànṣẹ́ lọ́bẹ̀. tábà wá ń ṣàlàyé fún wa yìí pé ètí wọ́n ń pè ní al-aqida sahiha hiya al-aqida al-muwafiqa lil-Qur'ani wa sunnah òun náà ni àkídà tó jẹ́ pé àdíọ́kàn tó jẹ́ pé ó ní ṣe pẹ̀lú tó wà ní Qur'an lẹ́yìn náà ètò wà nínú sunna nabuwa muhammad sallallahu alayhi wa sallam bí fahmi salaf al-umma tábà wá fẹ́ mú àkídà nínú quran àti sunna ọ̀dọ̀ àwọn táàkì wá lọ lọ kẹ́kọ̀ọ́ báwo ni ànábì ṣe túmọ̀ àkídà quran àkídà nínú sunna òun náà làwọn salaf salih àwọn sahaba gbogbo ẹ̀dọ́ wá fẹ́ kéwú tọ́bá lóun fẹ́ lọ lè kéwú lọ́dọ̀ ànábì direct onítọ̀hún èkéwú kéwú náà àníkọ́ gbọ́dọ̀ àwọn sàhábà torí àwọn ìyẹn lànàbí sàlàyé ìtumọ̀ ayá kọ̀ọ̀kan fún ẹ̀yọ́mọ yá mi nínú ẹ̀sìn Islam al-aqida as-sahiha àdíọ́kà dáadáa yìí ìyẹ̀ má ta àtàkìdùhù fi qalbika àtàtàlẹ̀kọ̀ rabbak òun náà ní nǹkan tó dì sẹ́mi rẹ̀ ìgbàgbọ́ tí ó wà lẹ́mi rẹ̀ tó pé kò ní kú lẹ́mi rẹ̀ títí tó fi tẹ́rí gbà sọ títí tó fi lọ lè bá ọlọ́run torí á padà kú jọ kan ẹni tọ́lọ́run fẹ́ràn jù anábùwà muhammad sallallahu alaihi wa sallam òun náà padà kú ọlọ́run ní innaka mayyitun wa innahum mayyitun ọlọ́run bá nílẹ̀ muhammad ó padà kú o sórí gbogbo àwọn tí wọ́n ń lé ọ káàrin àtàwọn gbogbo àwọn tí wọ́n tí wọ́n ń dètè sí ọ gbogbo àwọn kèfèrí àwọn náà ó padà kú òun wọ sàárè báyìí tí gbogbo àwọn fámìlì padà bí kálukú lọlé tó kù wọ nìkan ní mọ́rọ̀ búkà ni wọ́n kọ́kọ́ béèrè ọ̀rọ̀ àkídà ni wọ́n mọ̀ bọ́ sọ tani ọlọ́run ọba rẹ̀ ẹ̀sìn wo ni wọ́n ṣe ànábì wo ni wọ́n tẹ̀lé gbogbo ẹ̀ pátápátá ọ̀rọ̀ àkídà àlẹ́ àkídà tó sàhíha ẹ̀ rí àdé ọkàn èyí tí wọ́n ní káwá sọ̀rọ̀ lérí ẹ̀ òun náà ni àlè ìmánu billahi azza ìgbàgbọ́ nínú ọlọ́run ni wọ́n pè ní àlẹ́ àkídà as-sahiha wa tasdiquhu bil qalbi òun náà ní tó gbàgbọ́ sínú ọkàn rẹ̀ wal qawlu bil lisani tí òun sì ń sọ jáde lẹ́nu ọ̀rọ̀ ẹnu rẹ̀ ọ̀tá kó ń tọ́ gbàgbọ́ nínú ọkàn ẹ̀ wal amalu bil jawarih lẹ́yìn náà iṣẹ́ ọwọ́ rẹ̀ ọ̀tá kó ń tọ́ sọ àti tọ́ gbàgbọ́ sínú ọkàn rẹ̀ tàbá wo àwùjọ tiwa nílẹ̀ Yorùbá ń bí a rí pé àwọn èèyàn wọn ń pàpẹ mọ́ra pé àwọn ní imán àwọn gbọ́ lọ́n gbọ́ olùgbàgbọ́ òdodo làwọn wọ́n gbàwẹ̀ lóòótọ́ wọ́n kẹrùn àárín wọn wọ́n sì lọ Mọ́kà ọ̀pọ̀ wọn náà wọ́n ti yọ zaka àmọ́ laysat indahum al-aqidatu as-sahihah tabawa wo in tí wọ́n sọ jáde lẹ́nu a rí pé ń yapa àkídà tó wọ́n láwọn gbàgbọ́ yẹn àbí gbà mí àwọn iṣẹ́ ọwọ́ wọn ó ń yapa àkídà tó láwọn ṣe kí ni tó wọ́n láwọn gbàgbọ́ ẹ̀yọ́ màá yá mi ẹ̀sìn wa kí ni wọ́n pè ní ìgbàgbọ́ gan anábìwa Muhammad sallallahu anábìjọ́ kọjọ́ kan Jibril ó wá bá Muhammad sallallahu alaihi wasallam àtàkùn lè yọ àlémakùn bí ìdàkùn ọwọ́ kọ́ àwọn sàábà ní àkídà ọwọ́ kọ́ àwọn sàábà ní àkídàtú àṣàṣeà jìbìrìlù ti mọ̀ tẹ́lẹ̀ àmọ́ wá béèrè béèrè lọ́wọ́ anábùwà Muhammad sallallahu alaihi wasallam kọ́ máa jẹ́kọ̀ọ́ fún àwọn sàábà tí wọ́n ṣe kíni tí wọ́n jòkó lẹ̀ jìbìrìlù bọ́sà jòkó tí anábì ó ní akhbirni anil iman ayé anil àkídàtú àṣàṣeà ìrẹ́ anábì mọ́sàyẹ̀ fún mi ní rò kí anábọ̀ muhammad sallallahu alaihi wasallam anábì ni àtúmìnà bílá ọgbà aláàgbọ́ ni ipe aláàníkan àlọ́ba tí a gbọ́dọ̀ máa sìn òun nìkan ló sì lẹ́tọ̀ọ́ sẹ́sìn náà lódodo ẹlẹ́ẹ̀kejì wọ́n màláyíká ti yin ọgbà màláyíká gbọ́ pé òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n wọn àti máa jíṣẹ́ ọlọ́run ọlọ́run rán wọn sẹ́ wàkútù bì yí ọgbà àwọn tíra ta sọ̀kalẹ̀ gbọ́ especially Qur'an Karim lẹ́yìn náà wàrúsùlẹ̀ yí ọgbà gbogbo àwọn anábì gbọ́ ọgbà gbogbo wọn gbọ́ ìgbọ́lọ́run rán wọn sẹ́ ọlọ́run sì fi iṣẹ́ rán wọn iṣẹ́ ọlọ́run fẹ́ràn àwọn anábì ọlọ́run òun náà ni la ilaha illallah al-aqidatu as-sahiha lẹ́yìn náà wal yawmil akhir ọgbà pé ọjọ́ al-qiyamah ń bọ̀ ọjọ́ kan tí ò ní sí ọjọ́ mi lẹ́yìn rẹ̀ mọ́ ẹni tí ó bá gbogbo tá a sọ yìí gbọ́ laysa bi sahibi al-aqidati as-sahiha ó tọ̀ wọ́n ìjọ́ al ọmọ rẹ̀ ti ìjọ́ al-qiyamah ìjọ́ al ń bọ̀ bóòlù ló sì wá já síjọ́ náà ọmọ wa bẹ̀ lẹ́yìn náà والقدر qadar بالقدر خيره وشره qadari khayrihi wa sharrihi ó tún wá gbàgbọ́ yìí pé àkọọ́lẹ̀ wà tápẹ́ ní kádàrá èyí tí parí lẹ́rìí ń bẹ̀ khayrihi wa sharrihi lèyí tí bomi lójú méjèèjì ní ọmọ ṣẹlẹ̀ sí ọ bóyá ní ọ̀sẹ̀ yìí ń sìn ọ̀pọ̀lọpọ̀ wa ti rẹ́rìn nínú ọ̀sẹ̀ yìí ń sìn ọ̀pọ̀lọpọ̀ wa ti sunkún kọ́dà lẹ́ni mọ́ ìjàmá ẹlòmíì ti sunkún láàárọ̀ yìí ẹlòmíì ti rẹ́rìn láàárọ̀ yìí ọ̀dọ́ bá ti jòkó lẹ́yìn nǹkan méjì ní bẹ ní ọkọ̀ báyìí èyí tí ń dùn wá nú nínú kádàrá tọ́nà ń kọ́ mọ́ wa àti èyí tí ń bà wá nílẹ̀ tàbí kọ́lọ̀ kọ́ wa yí padà tó bá ti gbà pé méjèèjì lọ́wọ́ máa báyìí ajẹ́ pé lásìtà àbí sọ ìbẹ̀lẹ̀ àkídà ti sàhìhà ajẹ́ pé ò ní àkídà tó dáa ìgbà tó dáa ọlọ́run bá ní ń ṣe gbà wọn ìgbà tó gbé dẹ́ka tó ọwá fi ń kọ́ àwọn ayé lọ́rùn nípa àwọn ogun délé àwọn ni wọ́n sọ dà bó ṣe dà yẹn kádàrá wọn ti kọ́ ọlọ́run ti kọ́ bó ṣe rìnrìn àjò rẹ ìtọ́jẹ ìtọ́jẹ gbogbo tí ó ṣẹlẹ̀ sí ọ ọlọ́run ti kọ gbogbo ẹ̀ ọlọ́run kọ́ tó dá sánmà tilẹ̀ à ń bèrè tàṣí wọ ọlọ́run tí ìdáwọ́ tó ti kọ kádàrá rẹ̀ nìkan kan sì ní yí padà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àkídà tó sọ ìyá wa àdúwà wa táàbà wá sọ̀rọ̀ nípa àkídà àkídà a ti sọ fún wa pé ìmánì náà ni wọ́n ń pè bẹ́ẹ̀ òun náà ni wọ́n pè ní tawhid òun náà ni wọ́n ń pè ní alfikihu alakbar àgbọ́yé tó tóbi jù téèyàn gbọ́dọ̀ mọ́gbọ́yé kó tó jẹ́ mùsùlùmí

alákọ̀ọ́kọ́ òun náà ní pẹ̀lú kọ̀ọ̀kan wa ẹjí ká lè dúó lérí àkídà rògbòbíyà àkídà rògbòbíyà yìí gbogbo wa gbọ́dọ̀ mọ́ ni ló ṣe jẹ́ pé gbogbo ẹ̀dọ́ ọlọ́run pátá ni ló ní àkídà rògbòbíyà ilẹ̀ káàdìbò awolmukabir kọ́dà ẹni tí olóhùn òkírun tó lọ́wọ́ gbà wẹ̀ òun gan ní àkídà rògbòbíyà àkídà rògbòbíyà yìí òun nípìnlẹ̀ òun náà ni pé àlè yín má níbi òṣùdì là ọ gbàgbọ́ pé ọlọ́run bá ń bẹ tí ọba ti gbàgbọ́ lọ ń bẹ kò ní ìdíkò kírun lẹ́yìn bàtà bá ti gbàgbọ́ ọlọ́run bá ń bẹ tán lẹ́yìn náà ìfúrádùnláhi bí afọ́hálìhì là ṣàríkà là gbogbo iṣẹ́ tọ́lọ́run bá aláàmà ń dá ṣe ọ gbàgbọ́ pọ́lọ̀ nìkan ní máa ń ṣe kíní òun nìkan ní máa ń ṣe òun ní fi tìsọ́dẹ̀ lómi yàtọ̀ sọ́dọ̀ ọlọ́ ọ wà dúró lérí ẹ̀ títí tí màláìka kó fi yọjú kàlẹ́kọ́lì kí gẹ́gẹ́ bí ẹ̀dá dídá gbogbo ohun tí ń bẹ ní ayé nítorí àti nítorí ọlọ́run lọ́dà tó bá ti gbà pé kílé kan tó lè dá nǹkan mí yàtọ̀ sí ọlọ́run ọba ọ̀la kìdà mọ́ akédà yìí ti bàjẹ́ lẹ́yìn náà wọ̀nísíkì gbogbo provision tá à ń lò àtàwa àtẹranko àtàlìjànú àtẹyẹ àti gbogbo ẹ̀dá ọlọ́run gbogbo provision tá à ń lò tí ilé ayé fi rọrùn fún wa ọlọ́run ọba aláàní provider lẹ́yìn náà ọgbàgbọ́ pé wọ́n tẹ̀dìbìrì Allah subhanahu wa ta'ala òní ń darí gbogbo àlámàrí ọ̀rọ̀ ó darí wa wábílẹ̀ ní bàbá jáde ń bí ibi tá a bá ti lọ ọlọ́run ló tó darí wa lọ́bẹ̀ ìdarí ọ̀rọ̀ wa ọwọ́ Allah ló wà wọ́n tẹ̀kọ̀dìrì gbogbo tọ́lọ̀bọ̀ Allah wa pín fún ẹnìkọ̀ọ̀kan wa kò sẹ́nìkan tó pín lẹ́yìn ọlọ́run ọba wa ọ gbàgbọ́ ọlọ́run ọba nìkan ní ipa àyàn ìdán pẹ̀lú àkídà nìyẹn tó ní tọ́ọ̀bá gbà àkídà yìí ó lè mọ̀ bọ́yọ́ dúró déédéé àbó o kíní àbó dúró déédéé bẹ̀. ọkọ̀ lọ lè gbọ́ yé pé kákó olè ayé pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ọ̀ni ọlọ́ọ̀ni ma a fa àkùbára ma fa akubara aláàlọ́pàá mọ́tò ń wádìí pé ta lọ́pàá mọ́ ẹni tó dáná ló ṣe kí ni ọlọ́pàá nǹkan ẹ̀ ọlọ́run lòun máa ń pa yomi tukùn ọlọ́run lòun lòun pa yín gbogbo àwọn àlìhí iye àfàálùlá eléyìí ni àwọn iṣẹ́ ọlọ́run ọba tá a gbọ́dọ̀ fètì sọ́dọ̀ ẹ̀dá ọlọ́run tó bá ti gbà pé ikú ọlọ́run kẹ́lẹ̀ ikú ọlọ́run kẹ́lẹ̀ ọlọ́run ìṣèkà ọlọ́run ìṣèkà eléyìí ó lágbájá lọ́pàá ó sì gbà dẹ́mi rẹ àkídà rẹ ti bàjẹ́ wọ̀lẹ̀ ẹ̀yà bàbá dìde kò sẹ́nìkan tó gbé adìde lẹ́yìn Allah subhanahu wa ta'ala àwọn tá a sì ń bẹ ní ayé ẹni tó ní a máa bẹ òun náà lẹni tí ọ dá wa àìsí ìpàṣẹ kúrò láyé ní òjá kúrò láyé tó bá ti pàṣẹ kò sẹ́ni tó dáa dó kò sẹ́nìkan tó mú wa dó kọ́lọ̀ mọ́sá jágùn lẹ́mí ẹ̀sìn lérí dáadáa Allah subhanahu wa ta'ala ọlọ́run láyé lé ìmọ́lẹ̀ níwà lọ́kùnrin ọlọ́run ọba ní ala wọ̀lá amúr àṣẹ tí ń kọ̀ǹtró gbogbo nǹkan gbogbo nǹkan pátá ọlọ́run bá ní láwù ọlọ́run bá ní òun nìkan lòun ní sórí pé ẹ̀mí rẹ̀ ó ti balẹ̀ ń sìn tó bá ti lákìdá yìí tó bá ti ní ìdìkan kan ọkàn lọ níbẹ̀ ẹni tó dá ọ ó náà lọ dá ọ àmì ẹ̀yìn ó náà lọ lè ṣàtúnṣe tó bá bàjẹ́ nínú sẹ̀mí ẹ̀ ọlọ́run bá aláàtún sọnù ayé mẹ́rin alhamdulilayi rabbil alamin ọlọ́run bá ní ọpẹ́ fún ọlọ́run òun gán dúpẹ́ fún rẹ̀ ọba tí ń darí gbogbo àgbáńlá ayé onírè wọn ní wọn onípòfáìdì gbogbo nǹkan fún gbogbo àgbáláyé àgbáláyé èèyàn àgbáláyé àlìjànú àgbáláyé àwọn ẹranko ẹnìkan tí ń pòfáìdì ọ̀nà lọ́lọ́ Rabbil alamin olùmójútó gbogbo àgbáláyé gbogbo tó wà láyé pátá ó gbà pé lábẹ́ àmójútó ọlọ́run ọlọ́run sọ nínú ayàmí ọlọ́run ní kul man biyadihi malakutu kulli shay ilé anábì bí wọn tí wọn bá dé parọ́ wípé múlíkù kulli shay ọlá gbogbo ọlá táwọn wá ọlá gbogbo tá ń fẹ́ pátá ọwọ́ àlá lọ́wọ́ kò sí lọ́wọ́ ẹnì kankan ẹ̀rọ màá yá mi nínú ẹ̀sìn wa wàá rí àlàkídá wàtàbátọ̀ àlàáhì àlàkídá wájib ala kulli muslim sẹ́rí àkídà tó mọ́ sọ yìí ọ̀rọ̀ àyàn ni lẹ́ni mùsùlùmí òdodo kò gbọ́dọ̀ jẹ́ bọ́lẹ̀ bó ṣe jẹ́ pé àwọn kèfèrí àwọn náà gbàgbọ́ àmọ́kọ̀tọ́ jẹ́ mùsùlùmí tó bá ti bọ́lẹ̀ tàwídì ìtafẹ́sàlàyé yìí àkídà ìtafẹ́sàlàyé yìí òun náà ti bọ́lẹ̀ papọ̀ mọ́ nígbà tó bá ti gbàgbọ́ lọ́mọ bẹ́ ọgbàgbọ́ lọ́mọ bá aláàmì holic ọgbàgbọ́ aláàmì rosic ọgbàgbọ́ bẹ́ẹ̀ oníjọ bọ́lẹ̀ títí tó fi pàdé ọlọ́run bá wa wàhálì àkídà la takfi illa máa àkídà tó olóhìyà ṣẹwárí ọgbàgbọ́ lọ́mọ bẹ́ òun ló dá wa òun ló dá gbogbo nǹkan òun ní mú jíjẹ mú fún wa òun ní tọ́jú wa ní wa kádàrá wa owó ẹ̀ eléyìí nìkan ò gbé wa lè jannah ilà máa àkídà a olóhìyà àfikọ́ lọ́dẹ gbà pé ọlọ́run bá àlá òun nìkan náà ni ọba tí ọgbọdọ máa sìn ó sì máa sìn ó sì gbọ́dọ̀ sìn kan mí lẹ́yìn rẹ̀ ìbílísù wọ́n lóun gan fara rẹ̀ ọlọ́run bá sàlàyé ọ̀rọ̀ rẹ̀ nínú òun gan gba tó bí àgbọ̀ ọlọ́run ní lè ṣe ìtọ́n ìsánì nígbà tí àṣetáni sọ fún mi yẹn pé má ṣe rí má ọlọ́wọ́n bá ní falama kẹfàr nígbà tí ọmọ èèyàn wá tara bẹ bọ tó tara bọ àìmọ́re kọ́lá ilẹ̀ ìbàrí omink ṣètọ́n ní èmi ti bọ́ pábọ́sẹ̀ kú ní ọwọ́ rẹ o inni akhafullaha rabbal alamin èmi bẹ̀rù ọlọ́run ọba o ọba o ọba tí ń tọ́jú gbogbo àgbàlá ayé ta ni sọ̀rọ̀ yẹn jama ibilis ibilis lóhun níta àkídàtú rúbùbìyà ẹni rẹ wá ní ìbílíǹsì jama ìbílíǹsì wà jẹ́nà pẹ̀lú àkídà yẹn kí wọ́n náà mọ̀ sọ fún wa pé aláwà aláǹbẹ àkídà yẹn nìkan ò gbé ọwọ́ inú àlìjẹ́nà ó dìgbà tó bá ní àkídàtú as-sahiha iya àkídàtú olóhìyà ẹ̀yọ́ mayami àtàbàtù àlà àkídàtú olóhìyà wájib ọ̀ranyàn ni ká má jẹ́ kí ọkàn wa kọ́pa sófo níbi àkídà al-uluhiyya òun náà ni àkídà pẹ̀lú ìbáadà òun ni kó gbàgbọ́ pé ọlọ́run nìkan la gbọ́dọ̀ máa sìn òun ló sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn náà lódodo òun náà nìtumọ̀ la ilaha illallah la ilaha illallah táwọn afá ní táwọn afá bá ń sọ pé khalaqallahu dunya li ajli la ilaha illallah ni pé ọlọ́run bá dálé ayé nítorí la ilaha àkídàtọ̀ ìbádà yìí ìyàsọ́rùfù jẹ̀mí ilẹ̀ ìbádà ti lillahi azza wa jal òun náà ní pé gbogbo àwọn nǹkan tọ́lọ̀ ní ká máa fi jọ́sìn fún ọlọ́run nìkan ló máa fi jọ́sìn fún ó ní gbé lọ́dọ̀ ẹlòmíì la sharika lah ó ní fẹ́ lómi lẹ́yìn ọlọ́ ọ gbàgbọ́ lọ́wọ́ bá nìkan lọ́yẹ ká máa sìn la ma'buda bi haqqin illa òun nìkan ló sì lẹ́tọ̀ sí ẹ̀sìn yẹn lódodo ọ wà ní sìn kan míì máma kí ẹ ó ti wá gbà pé àgbọ̀dọ̀ sí nǹkan míì mọ́ ọlọ́run ẹlòmíì sí nǹkan míì àmọ́ àwọn tí wọ́n sí nǹkan míì kò di wọn lọ́wọ́ alóhun mùsùlùmí lòun àmọ́ tí wọ́n sì yẹ òun òrí òun ọ̀rá burú mẹ́ látara bẹ́ẹ̀ òun náà yọ padà wá di ara wọn àwọn gbà pé kò sẹ́ni tá a gbọ́dọ̀ sí lódodo tó sì lẹ́tọ̀ sẹ́ẹ̀sì yẹn lẹ́yìn ọlọ́run ọba wa Allah subhanahu wa ta'ala eléyìí ó wà lẹ́mìí rẹ títí ọmọ bẹ́lọ̀ kọ́lọ́mọ yìí ọkàn rẹ kú mbẹ́ kọ́lọ́mọ yìí ẹsẹ̀ rẹ kú mbẹ́ torí ọkàn ní ọ̀kọ̀ọ̀kọ́ yí kẹsẹ̀ tó yí o ibi ọkàn bá ti ń lọ ibẹ̀ náà ni ẹsẹ̀ ń ṣe kíni ẹsẹ̀ náà lọ gbogbo ara rẹ pátá ọkàn ní darí ẹ̀ ló ti jẹ́ pé ọkàn wa ló yẹ ká ṣiṣẹ́ lérí ẹ̀ tá a bá ti ṣiṣẹ́ lérí ọkàn wa ojú wa máa rí tọ́da etí wa máa gbọ́n tọ́da ẹnu wa máa sọ tọ́da ẹsẹ̀ wa máa rìn lọ bí tí tọ́da ọkàn wa dáa láti wá sí mọ́sídìí ká wá gbọ́rọ̀ ọlọ́ àwọn míì léni léni Sunday yìí ń sìn àwọn náà ti lọ bìkan tọ́jẹ́ pé wọ́n lè mutí ń bẹ̀ ọ̀yẹ́ wọ́n lè bá sẹ́wó ń bẹ̀ wọ́n lọ lè gbádùn ń bẹ̀ àwọn náà ti wà ń bẹ̀ báyìí nítorí pé ọkàn wọn ọ̀dà ló fi darí ara wọn lọ́bi tí ò sí kínní lọ́bi tí ọ̀dà ọkàn yẹn àníjí àkídà tó lòlùhíyà àníjí ọbọ̀ lẹ̀ ń inú àkídà olùhíyà yẹn òun náà ni àsùjúdù lillah ìmọ̀ fẹ́rí kalẹ̀ fún ọlọ́run ó gbà pé eré rẹ̀ yìí ò ní fi kalẹ̀ fẹ́nìkan lẹ́yìn ọlọ́run títí tó fi lọ lè bọ́lọ̀ wọ̀rùkọ́ ò ní rúkú fẹ́nìkan kan títí tó fi lọ lè bọ́lọ̀ ya yi waladina amanu usjudu oye ya waladina amanu oye irka'u wasjudu wa abudu rabbakum ọlọ́run bá ní ẹlùgbàgbọ́ òdodo ẹ máa fẹ́rí kalẹ̀ ẹ sì máa tẹ̀ irka'u wasjudu wa abudu rabbakum ìbáàdà ni ó ní fẹ́rí kalẹ̀ fún yàn ipò nkí wọn ó sì ní rúkú fẹ́ nìkan ipò nsekeni ipò nkí wọn ìbáàdà ní fọ́lọ̀wọ̀ bá wa Allah subhanahu wa ta'ala wa du'a ó ní pé nǹkan mí lẹ́yìn ọlọ́run tó fi lẹ́lẹ́ bọ́lọ̀ gbogbo tó bá gbé ọ tó fi máa máa payé tó máa pè sù tó máa pè jésù tó máa pè àwọn ṣéhù tó máa pàdìjànú ọbẹ̀ lọ lérí ẹ̀kọ́ lọ́mọ gbé báwọn eléyìí ní jẹ́ pé èèyàn dúró lójú ọ̀nà al-aqida as gbogbo ìṣòro tó bá wù kó ní aláàlọ́mọ lẹ́yìn náà wọ́n wá ìrànlọ́wọ́ lọ́sọ́dọ̀ ọlọ́m iyyaka na'budu wa iyyaka nasta'in ìwọlọ́n nìkan láwọn wà lọ́wọ́ sọ́dọ̀ rẹ̀ torí ìwọlọ́n nìkan lọ́wọ́ tá a máa sìn ọmọ sí lọ́n tó fi kú tọ́wọ́ sì nídìí kankan ọmọ béèrè lọ́wọ́ ọlọ́n mọ́ béèrè lọ́wọ́ àjẹ́ mọ́ béèrè lọ́wọ́ oṣó mọ́ béèrè lọ́wọ́ ṣéwù mọ́ béèrè lọ́wọ́ àfà mọ́ béèrè lọ́wọ́ ẹni almulku wa huwa ala kulli shay'in qadir títóbi fọlọ́wọ́ba ọba tó pé gbogbo nǹkan fẹ́ nínú ọlá ọ wà lọ́wọ́ rẹ̀ kò sì ṣe nípa rẹ̀ ọ̀ká láti ṣe fún wa al-isti'ana billah ìwádà lọ́wọ́ pẹ̀lú ọlọ́run ọba nìkan bóyá owó lọ́n wá ní máa pè ọlọ́run máa ṣàdúrà máa bẹ ọlọ́run ọlọ́run fún ọ wal-ista'azatu billah ìmọ̀ wá ìṣọ́ pẹ̀lú agbára ọlọ́run pẹ̀lú ìròyìn ọlọ́run pẹ̀lú orúkọ ọlọ́run a'udhu bi kalimatillahi tamma min sharri ma khalaqa kalimatullahi sifatullah ìmọ̀ wá ìrànlọ́wọ́ pẹ̀lú orúkọ ọlọ́run ọba ìmọ̀ wá ìdáàbòbò pẹ̀lú ìròyìn ọlọ́run mọ̀ọ́ká fálàkì mọ̀ọ́ká nas kòlọ́lọ́wù ahad ayatul kursi suratul baqara tó bá fẹ́ jáde lé bisimilahi tawakkaltu ala allah wala hawla wala quwwata illa billah allahumma inni a'udhu bika an adilla aw udhal aw azilla aw zal aw adlima aw udlama aw hajhala aw jahal alayhi ọ ma sọ̀rọ̀ tó bá fẹ́ jáde wọ́n fẹ́ ọkàn ní jáde gbólóko torí aburú tí ń bẹ́ ta wọ́lọ́mọdé aburú wọ́lọ́mọdé oṣù dédé ẹni kọ̀ọ̀kan wa tó bá fẹ́ sùn ọkà kùrìsì ọkà kankan kó tó sùn bàbá làlákàlà àwájí ọkà kankan ọmọ sàdúrà lórí àwọn ọmọ rẹ kọ́lọ̀ kájú ojú burú kókó lára wọn eléyìí ni wọ́n ń pè ní àkídà tó sàìyà kọjá pé protection rẹ àdúrà tó bá ti ń sóògùn sọ àkídà rẹ ti ṣe kí ni ó ti bàjẹ́ ogun protection àkídà rẹ ti bàjẹ́ o lákìdá mọ́ torí pé yìí tó di sọ́kàn rẹ kìí sọ lọ́hùn kìíní tó gbéra nìyẹn náà lọ́gbà pé yóò ṣe kíni òun ni yóò máa sọ látara bẹ́ẹ̀ ìmánì ti lọ ìmánì ti bàjẹ́ òlè ṣe gáàfà ọ̀rọ̀ yẹn ni kọ́ mọ́ kégbàmí gbàmí lọ sọ́dọ̀ ọlọ́run ọba nígbà tí ìṣòro bá dé ya Allah ya Rahman ya Rahim ya Jalal wal Ikram lẹ́yìn azabu lẹ́gbẹ̀rẹ̀ ìlà ṣírìkùn ọgbàgbọ́ pé ìmọ̀ pẹran fún tọ́lọ̀mọba aláàdá nínú àwọn òsà òsàdílé àjọbọ àbádàbọ àbí oògùn kan ní wọ́n ní kọ́ pa olóńgbò sí wọ́n ti gbé ọ̀sẹ̀ yẹn kalẹ̀ báyìí wọ́n wá du olóńgbò yẹn sí àbí kọjá pé àkókò ni àbẹ́rẹ́ òbúkọ ni àbí màálù nígbà mí ọmọ èèyàn gbogbo nǹkan tá a bá ń dún pátá yóò jẹ́ pé ọlọ́run bá aláàlú ní ká du á sì dárúkọ ọlọ́run bá sí ọ gbọ́dọ̀ pẹ́ran fún nǹkan mi yàtọ̀ sí Allah subhanahu wa ta'ala wọ́n ní ọlọ́run bá ní ẹ má bẹ̀rù kankan èmi ní kẹbẹ̀rù ẹ má bẹ̀rù wọn èmi ní ẹbẹ̀rù nǹkan tó ń mọ́mìnì tẹ́bá alákẹ́dà tó gbádùn èmi ọlọ́run nìkan ní ẹ má bẹ̀rù tẹ́bá ti bẹ̀rù mí kankan ò ní ṣe yín àràjá gbogbo tó máa ń retí máa retí látọ̀dọ̀ ọlọ́run máa ran kàn gbogbo tó máa ń fẹ́ máa pè ọlọ́run máa retí ẹ̀ látọ̀dọ̀ ọlọ́run bàbá ọlọ́run ọba aláàánì kan ló lè ṣe kó sì máa wá ojú rere ọlọ́run ọba lọ́sàn-án àti lóru wàtàwákùn alálá gbàgbàrà lé nǹkan mi ní kọ̀rọ̀ àti gbangba àfọlọ́hún àádìhì yàlẹ̀ àkídà tó sàhìyà tẹ́fẹ́lẹ́ yìí lákìídà tó gbádùn ìtọ́wọ́n pè bẹ́ẹ̀ kí ló wá dé táwọn ilé kí wa nílẹ̀ Yorùbá tí wọ́n máa lákìídà sá ẹgbẹ́ tó ní àwọn ìsà lákìídà o àwọn ìsà lákìídà àwọn abéèrè lọ́wọ́ pé kí ló dé táyì ìsà lákìídà ṣé alùlìmánì ni wọ́n ní alùlìmánì làwọn àyígbà tí wọ́n jẹ́ alùlìmánì tí wọ́n pè ní ìmánì náà ni àyè tá sínú kíni ìta sínú ọkàn wa nípa ìgbàgbọ́ ọlọ́run òun náà wọ́n ń pè ní àkídà àmọ́ àkídà tó lè islam ni kì í ṣe àkídà tó kóf àkídà tó sàyé ha ẹ̀yọ́ máa yá mi ọlọ́run Allah subhanahu wa ta'ala yíyọ yíyọ wa ó ní yá ayọ̀ náà sọlọ́ ni mo pè yín ọmọ èèyàn ọ àbúdó rabbakum lẹ́sẹ̀ kàlákọ̀kùn ọba tó da yín ní kẹ́ máa sìn ọlọ́run wọ́n lẹ́dí nàmí kọ̀bìlìkùn àtàwọn tó síwájú yín la'allakum tattaqun tẹ́ bẹ̀rù ọlọ́run ọlọ́run bá aláàrí fáwọn àṣìbí kéré ṣàwọn ìpè èmi mo dá yín nígbà tó dé pé mi mo dá yín yẹn èmi tí mo dá yín náà lẹ́gbọ́dọ̀ ṣe kíni lẹ́gbọ́dọ̀ sí ìtumọ̀ ni pé láta àbúdú mọ́nlá yakhluqukum ìtí ọ̀dá yín ẹ má ṣe kíni ẹ má ṣe gbogbo àwọn tí wọ́n ń ṣe bọ̀rìṣà ní gbogbo ayé tẹ́ bá rí tí wọ́n gbé kalẹ̀ ẹ rí pé nǹkan yẹn ẹ creation Allah ni ìtọ́lọ̀ ń dá ni ẹ má ṣe creation mọ́ creator ni kẹ́ ẹ má ṣe kíni kẹ́ ẹ má ṣe ló jẹ́ pé àkídà sọ̀yẹ́ àgan òun náà ní Islam gbogbo àkídà àtàwọn èèyàn àkídà tí wọ́n dá nítorí pé àwọn ń sin tọ́lọ̀ ń dá ìdí Islam ń sọ ní pé ká máa ń sọ ọba tó dá gbogbo nǹkan ọlọ́run tó sọ nínú àyà mi ó ní wa ma khalaqtu al-jinna wal-insa illa liya'budun ọlọ́run bá ní ìdánìjànú àtọmọ èèyàn lásán ó dé yóò wáyé pé àrìjànú àtẹ̀yàn tálọ́dà ọlọ́run lébi mọ̀dá ọ̀ èmi mọ̀dá yín èmi mọ̀dá àrìjànú ẹ̀hẹ̀ máa wá sí nǹkan mi illa liya'buduni وحذف النون للتخفيف وحذف الياء للتخفيف wọ́n pa yá yẹn nítorí kí kó lè bá ṣe pé ilà lè yá àbùdú ni nígbà tí kò kọ̀lọ́ tù tù tù tù ní pé èmi nìkan mọ̀ dáyé àtàjẹ̀ náà tẹ̀yàn ee ilà lè yá àbùdú ni tẹ́lẹ̀ bá ṣe wàá ṣẹ̀sìn èmi nìkan náà nìkan ṣe kíni kẹ́mọ̀ sìn bó ṣe kórí nìyẹn jama àmọ́ lè ní ẹ̀ṣẹ̀ àwọn yẹn ti yẹ wọ́n ti ń sin tọ́lọ́mọba aláàdá wọ́n sì mọ proud lérí ẹ̀ wọ́n sì máa sọ fún yín pé àfà ojúbọ iṣu ti wà lélẹ̀ yìí táwọn bàbá ti wá fílẹ̀ fáwà lélẹ̀ yìí gbogbo àwọn tó ń bẹ ní ipò bẹ́ẹ̀ kọ́lọ́ mọ́ta bá tan ìmọ́lẹ̀ sí wọn lọ́kàn kọ́lọ́ wọn bá alákòójú wọn túbọ̀ lọ́dọ̀ ọlọ́wọ́n bá ọmọ àdéhùn tiwa náà yẹ àdéhùn tó gba òtún fi pé ọ̀wá bọ táwọn bàbá rẹ máa bọ́lé bọ́lọ̀ sí orílẹ̀ kò yọ̀ dá o ọlọ́run níjọ́ ṣẹlẹ̀ sẹ́nì kọ̀ọ̀kan wa ọlágbára ọlọ́wọ́n bá wa ọ̀kan nínú àwọn afá àwọn oní jalabi yẹn ó ní gbogbo ẹ̀yin ìdájọ́ mùsùlùmí ó ní ẹni da ẹni tọ́rọ̀ rẹ̀ bá ń dàrú fún ó lẹ́ni tọ́rọ̀ rẹ̀ bá ń dàrú nínú yín ó ní ẹlọ́lẹ̀ béèrè pé kí làwọn bàbá yín máa ń bọ̀ nínú fámìlì yín tó bá ti pé pákó ni wọ́n bá rùn tí bá máa fi dá fún wọn ẹ̀lẹ́ ìgbà kẹ máa rùn ó sì jáde lè kí ọdún mẹ́jọ ó lè kí wọ́n jáde thousands ń bẹ̀ ẹ wo àkídà mòdérù ẹ alimadrasa ó ní tó bá jẹ́ pé pákó ni wọ́n bá máa rùn nínú fámìlì yín nínú ìdílé yín ẹ lọ lè béèrè kẹ́ẹ̀sì gba pákó náà kẹ́ẹ̀ máa ṣe kíni kẹ́ẹ̀ máa rùn ó tó bá jẹ́ pé pákó ni máa jọ́ da fún wọn tani máa jọ́ da fún yàn jàmá tọ́ abẹ́lẹ́ ọ̀nkọ́lọ́ mọ́sàbà fún wọn mọ̀nà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ̀lá àmàlù dàkílẹ̀tún fi musamman iman nínú àwọn nǹkan tí a sàmójútó òun náà nífẹ̀ẹ́ ní kọ̀ọ̀kan wa ẹjá lọ lè gbàgbọ́ wípé iṣẹ́ òun náà ti wọnú àkídà o ẹ mọ̀jà á máa wò pé ti lákìídà lọ́kàn kò sí tọ́kàn mi pẹ̀lú iṣẹ́ eré máa o a wá béèrè pé àáfà lákìídà ọlọ́ọ̀gbọ́ lọ́ngbọ́ òun sì ń sọ jáde lẹ́nu rẹ wá ń takun tó gbàgbọ́ tí ọ̀run sọ jáde àkídà ò lálàáfíà nìyẹn tákìdà bá التصديق بالقلب والقول باللسان والعمل بالجوارح لكن àrẹ́bá lálàáfíà ìtọ́ ìgbàgbọ́ yẹn òun náà ni ó jẹ́ kọ́ ọmọ sọ ń tọ́da ìtọ́ ìgbàgbọ́ àti ìtọ́ ìsọ yẹn òun náà ni ó jẹ́ kọ́ ọmọ ṣe ń tọ́da ìṣesí rẹ̀ àti ìwà rẹ̀ kò gbọ́dọ̀ tako àkídà rẹ̀ wọ́n ní ká mọ̀ pé iṣẹ́ náà ara àkídà ni ọlọ́ni wọ́n mọ̀ ní aráàdà àkhírà ọlọ́ni gbogbo ẹni tó bá fẹ́ rí àlìjánnà lọ́rùn وسعى لها سعيها وهو مؤمن وسعى لها سعيها تسشي àwọn ṣe àlìjẹ́nà وهو مؤمن òun gangan láàpẹ̀ ní olùgbàgbọ́ òdodo eléyìí jẹ́ yẹwa wípé ká má máa yọ iṣẹ́ kúrò nínú àkídà ẹlòmíràn ṣe bọ́mọ́ alhamdulillah àmọ́ ń wo àwọn àwà kan tí ó dáa ní ìwà tó wù ú kò ní í ṣe pẹ̀lú àkídà hàn torí wòye sẹlẹ́bọ̀ àwọn àlùfáà ní ọlọ́run bá ní wàmọ̀ àdáda àkìrà gbogbo ẹni tó bá fẹ́ wà lí jánnà lọ́run tó fẹ́ dọ̀run re wa sa'alaha sa'yaha tí ń sì ń ṣiṣẹ́ àlìjánà iṣẹ́ àlìjánà sáájú àlìjánà ní ká máa kírun àbí ẹ̀hẹ́n tó bá lọ lákìlá àwọn máa kírun àwọn máa gbààwẹ̀ lẹ́yìn náà àwọn máa tọ́jú òbí ẹ àwọn máa sokùn ẹbí pọ̀ máa sì dáadáa sí lébọ̀ rẹ àwọn máa sì dáadáa fọmọ ìyá ẹ gbogbo eléyìí ni wọ́n pè ní àlàkídà tó sàìyà anábìwá muhammad sallallahu alayhi wa sallam anábì ní àlùmánu bẹ́ẹ̀ dà ó wọ́n sàbọ̀ òun náà ṣọ́ ọba anábì ní sẹ́yìn rí ìgbàgbọ́ tẹ̀ ń pẹ́ níyẹn anábì ní tábánikà máa ń pín kápín ó lé ní sẹ́mìtì o àláha kọ́ọ̀lù láìláha ìlàlá àláha kọ́ọ̀lù láìláha ìlàlá èyí tó gbà nínú ìgbàgbọ́ òun náà ní láìláha ìlàlá láàmà àbúdàbí hakin ìlàlá kẹ́ni tawhid iman wípé kò sẹ́ni tó yẹ kásìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn lódodo lẹ́yìn Allah ká ìgbàgbọ́ ìfọlọ́ nìkan lọ́ba tá a sìn tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹn ànábì ní wàdínà èyí tó kéré jù nínú ìgbàgbọ́ ìmọ́tòtò àdá àni tọ́ríkì òun náà ní ká máa mú àwọn nǹkan tó bá lè ṣe àwọn èèyàn sùn tákù lójú ọ̀nà èso ó mú ìgò kú lójú ọ̀nà ó mú èso kú lójú ọ̀nà òkúta tó fẹ́ sàwọn èèyàn sùn ó yí kú lójú ọ̀nà ẹ̀yìn eh, kí ló ń ṣe yẹn jama ó ń lo imani anábì ní imani nìyẹn náà o tí wọ́n bá wá rí nǹkan tó lè sàwọn èèyàn sùta tó mú kó adé pé imani rẹ ti ṣe kí ni imani rẹ ti dínkù tọ́wọ́ dé kí imani rẹ tọ́wọ́ lálàáfíà wọ́n yé gbogbo sọ́ba ti máa jẹ́ ìnira fọ́ọ̀mù alákejì lọ́mọ ṣe kí ni lọ́mọ mú kó fún wọn ó jẹ́ yíwa pé iṣẹ́ òun náà ara àgbàgbọ́ ni wàlhàyà anábì ní ẹ̀rí ìtìjú àmàtìjú àgbàlagbà àmàtìjú ọmọ èké kámàtìjú aláàgán fún rẹ̀ الحياء الحياء من القلب الحياء شعبة من الإيمان wọ́n ọ̀kan nínú àwọn ìgbàgbọ́ náà ni ẹni ọba ti lójú ti wò nígbàgbọ́ ọkàn jẹ́ mùsùlùmí brọ́dà kọ ọ̀wá lójú ti ìmọ̀nì rẹ̀ ti dínkù àṣàyà ọmọ tìjú ọlọ́run lẹ́yìn náà ọmọ tìjú àwọn tó bá jẹ́ àwọn àfáà ọmọ tìjú àwọn tó bá jẹ́ àwọn àgbàlagbà ọmọ tìjú òbí rẹ ọmọ tìjú ọkọ́lá ọmọ tìjú àwọn tẹ́lẹ̀ ẹjọ́ ìrọ̀ ọmọ tìjú àwọn tó kéré sí ọ àtàbátú àlàkídà tí asma wa sifa ẹlẹ́ẹ̀kẹta àti sàlàyé nípa àkídà rububiya àkídà olùhíyà ẹlẹ́ẹ̀kẹta òun náà ni àtàbátú àlàkídà tí asma wa sifa sẹ́díbítà dé yẹn àbíkọ́lọ̀ mọ́jẹ́fẹ́ wọ́yẹ̀ torí almọ́jẹ́tu almọ́jẹ́tu tashkikiyatu almu'asira àwọn kan bẹ tí wọ́n ń sàlàyé ó kọ́ ọlọ́run àti ìròyìn ọlọ́run lọ́wọ́ báyìí tó jẹ́ pé bí ọba tí kò yìí bá kí ó jí lọ́rọ̀ àwọn àfa ẹsẹ̀ rẹ̀ ọyẹ látara tí wọ́n ṣe kíni látara tí wọ́n ń tú jáde sílé ayé especially lẹ́yìn ìgbà tí íńtánẹ́ẹ̀tì gbalẹ̀ ayé inú yàrá rẹ̀ náà ló ti jòkó tákìdá òfin yẹ èyàn wo wẹ́bsáìtì báyà kéde òsì yẹ èyàn gbọ́ wá sí bóyá ní tẹlifíṣàn àbí rédíò èyàn sì YouTube lọ èyàn sì Facebook wọ̀ àkéde àwọn oṣù kíni yóò sì yẹ àmọ́ ẹ ẹ̀já máa kéwú kéwú wà nínú nǹkan tí èjẹ́ kẹsẹ̀ èèyàn yẹ torí gbàdé wọn bá ti kéré dada olójú ọwọ́ àwọn gbogbo ní wọ́n ń sọ ìwọ́n kan pariwo lásán ni àsàbàtà àkídà àsìmá wọ̀ sífá wájib kádúró lórí àkídà àsìmá wọ̀ sífá ọ̀ràn àyàn ni wọ́n yẹ ìsìbátú má àsìbátà wùláhù lìnàfíhì fi kìtàbì gbogbo tọ́lọ́mọba fi ròyìn ara gbogbo tọ́lọ́mọba aláàbá fi rinlẹ̀ fúnra rẹ̀ tọ́lọ́mọba aláàbá fi rinlẹ̀ fúnra rẹ̀ fi kìtàbì yìí nínú alukur'an àdébé tọba fẹ́ rí àtúnáwò láti ṣèfàtò láì kí ló máa sí alukoran ló sì ní tọba ti wà ní alukoran ní kí wọ́n bìlẹ̀ lẹ́yìn náà àwọn alàlẹ́sá ni rasulihi sallallahu alaihi wasallam àbí tí ànábì bá sàlàyé nínú súnà wípé báyìí ni orúkọ ọlọ́run báyìí ni ìròyìn ọlọ́run lóòfin ní sọnù mingeri tahrifin ó ní yìtùmọ̀ rẹ̀ padà yadullahi fọ́kọ̀ àìdéhì ọ̀rẹ́ ọ ní kó wá ti láàbà wọn kẹ́límà tí wọ́n sọ ọ̀hún gbólóhùn tó sọ yẹn sọ́lọ́ ọ̀rọ̀ mọ́ tọ́lọ̀ fi lo yádùn tí ò fi lo kó wà. taharif ọgbọ́dọ̀ yí padà tọ́ba ti yí padà ìṣẹ̀lẹ̀ ti yẹ ìdọ́lọ̀ ọba àlá lóhun ní inú orúkọ yẹn ọgbà bẹ́ẹ̀ ìdọ́lọ̀ lóhun ní nínú ìròyìn yẹn ọgbà bẹ́ẹ̀ wọ́n la tààtìl ó sì gbọ́dọ̀ sọ pé kò sí orúkọ ọlọ́run ọba eléyìí kò sí ọlọ́run ò jẹ́ bẹ́ẹ̀ sì lóhun jẹ́ ìròyìn eléyìí èmi ò lè fi ròyìn ọlọ́run ọlọ́run sì fi ròyìn ààrẹ ní kura àdẹ́mi fi ròyìn ọlọ́run nínú hadithi kọ̀mìngéjì tẹ̀kìyífi kọ́ wa máa sọ pé ah báwo ni báwo ni alikẹ́yìf wípé ọlọ́run ọba àlá ẹ̀ mọ̀ bí ṣe ń sọ̀kalẹ̀ báyìí bí ṣe ń sọ̀kalẹ̀ láti first floor wá sálẹ̀ bẹ́ẹ̀ lọ́lọ́run bó ní sọ́sọ̀ kalẹ̀ bìdó ní takyif ọ̀ma wala tamthil ó gbọ́dọ̀ má pè ní ìwé wá fún alikayif majhul ìròyìn ọlọ́run bó ṣe rí ní ọ̀ma ọwọ́ wa gbàgbọ́ pé ọlọ́run tọ́lọ́run fi rinlẹ̀ yẹn bẹ́ẹ̀ lórí àmọ́ kò jọ tàwọn ẹ̀dá rẹ̀ lẹ́sẹ̀ kàmísì lè ṣe ọ̀wọ̀sọ̀ ní olùbáṣir ọlọ́run bá ní kò sí nǹkan kan tọ́jú òun ọlọ́run òun ò sì jọ nǹkan kan òun rí òun sì ń gbọ́ àmọ́ tí báwa ṣe ń gbọ́ báwa ṣe ń rí ni ó yàtọ̀ sí tiwa ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó ní walillahi al-asmaul husna fad'uhu biha ọlọ́ọ̀ ni mo láwọn orúkọ tó pọ̀ rẹpẹtẹ àwọn orúkọ ọlọ́wọ́ ọba èyí tó wà nínú Kùránì ọlọ́run ní àlàtí fún wọnú Qur'an aṣáfínrọ́ tó wọnú Qur'an kò sínú Qur'an ó wà nínú hadithi tó ṣe jẹ́ pé orúkọ lọ́wọ́ bá tí àbá ti rí nínú Qur'an ibo láwọn àlọ́ jama nínú hadithi má jẹ́ sẹ́sẹ́ ó yẹ ẹ̀ṣẹ̀ àwọn yẹn ti yẹ lábala orúkọ ọlọ́ ẹ̀yẹ́ mayami nínú ẹ̀sìn wa asitir inú súra wọlọ́wà kò sínú súra kankan nínú Qur'an àbọ̀lọ̀ ń jẹ́ bẹ́ẹ̀ ibo lọ́wọ́ jama ó wà nínú hadithi àwọn orúkọ nǹkan tó wá ń bẹ tó jẹ́ pé oyé àwọn ànábì ọlọ́run ọba lọ́lọ́run fi mà aw allamtahu ahadan min khalqi àwọn orúkọ nǹkan bẹ tó jẹ́ pé ọlọ́run fi hàn màláìka kò fi mọ àwọn ànábì ọlọ́run kò fi mẹ́ni kankan òun nìkan lọ́mọ kóhun jẹ́bẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àtàrìtà fi ilmi al-ghaibi indak orúkọ tó jẹ́ pé ìwọ اللهم إني عبدك ابن عبدك ابن أمتك ناصية بيدك هو أن ستدل اسم مسلم في 34 هو دائما نسره كيما في في الله àwọn sábà ní afẹ́lá na tààlàmù húnná ṣe kakọ àbíká mọ́kọ̀ náà ní wájẹ́bà lè máa sami àhúnná ayẹ tààlàmù húnná anábìrì gbogbo ẹni tó bá gbọ́ ọkọ̀ yà lọ lè máa kọ́ sí ha kọ́ máa fi bí ọlọ́ torí bẹ́ẹ̀ anábì ni mo forúkọ rẹ tó fi sínú koran mo fi bẹ̀ ọ́ orúkọ rẹ tó fi mọ àwọn anábì rẹ mo fi bẹ̀ ọ́ orúkọ rẹ tó jẹ́ pé ẹnìkan kan ọmọkọ́ níjẹ́ bí àtiwọ́ ọlọ́run mo forúkọ náà bẹ̀ ọ́ ká wá pé ọlọ́run ọba ní orúkọ tọ́lọ́run ọba òṣọ́ra rẹ̀ àbí ká máa ròyìn ọlọ́run ọba níròyìn tọ́lọ́run ọba aláwọ̀ fi ròyìn ara rẹ̀ walillahi al-mathalu al-a'la fi as-samawati wal-ard wa huwa al-'azizu al-hakim ọlọ́run ọba aláà nìkan olóní ìròyìn tọ́da gbogbo ìròyìn tí ọ̀dà ká máa fi ròyìn ọlọ́run ọba wa nafil asma' alátẹ́pẹ́ lákìdá òun náà ni pé ẹnì kọ̀ọ̀kan wa orúkọ ọlọ́run ọba tí ọlọ́run ọba ọlọ́run bá sọ pé òun jẹ́ bẹ́ẹ̀ má sì pe ọlọ́run nílẹ̀ yorùbá yìí gbogbo aláwọn brothers aláwọn sisters aláwọn afa tán ti kọ́ wa ń ké wúrí aláwọn neighbor táwọn sì ń bẹ ní ibi wọ́n ti ń pe yára ó kà yá èlò yá dámúdámà yá èlò yá síjàkà sí sùn ahámúsà kákó aláwọ̀ yá sùn rẹpẹtẹ àwọn orúkọ yìí ẹja máa ń pè wọ́n ṣàkíyèsí wípé orúkọ tọ́lọ́wọ́n bá aláwọ̀ bá fi pè rẹ̀ ní koran ẹ má fi pè ọlọ́run torí pé ọlọ́run ní kò lédè ọláhà wíìdù rahman èyí tọ́lọ́run ní ká mọ̀ fi pè wọ́n ti tó wa ó ní ẹ pé òun ní allah àbí pé òun ní rahman ayyama tad'u òun fọlá wòlá asma òun alhusna ọlọ́run mo láwọn orúkọ tó dáa jùlọ tó dáa èyí tó dáa jùlọ yẹn ní ní ká mọ̀ fi pè بالاختصار ọ̀rọ̀ àkídà ọ̀fẹ́ ju bí mo ṣe sọ yìí lọ ìkọ̀ọ̀kan ìkọ̀ọ̀kan nínú àkídà rùbùbíyà a lè sọ tán níjòkó ẹ̀kan ìkọ̀ọ̀kan nínú àwọn àpèjúwe àkídà àlùfòlòhíyà a lè sọ tán níjòkó ẹ̀kan ìkọ̀ọ̀kan nínú àwọn àkídà àsìmá wàsífàt nínú àwọn orúkọ ọlọ́run kọ̀ọ̀kan kí ni tó bẹ́ẹ̀ àti àwọn ìròyìn ọlọ́run àlè sọ́tọ́ níjòkó ẹ̀ka àmọ́ ságbà pé gbogbo nǹkan àkàálẹ̀ yìí ni wọ́n ń pè ní àlè àkídátú àṣàṣeà ọwọ́ àti ọmọ lọlé kí ó sì ọmọ lọ sí hálùkọ àwọn mọ̀ṣá ìk ọmọ lọlé tẹ̀síwájú ẹ̀já máa kí ó bọ̀ bá kí ó ẹsẹ̀ lọ́yẹ̀ o torí ẹni tí òun náà ń sọ tiẹ̀ òun náà mẹ́rin wá o ẹ̀rí tí sì mú wá yẹn tí wọ́n bá kí wọ́n yanjú bọ́ ọ̀bá tẹ̀lé yóò sì dá ìrújú lẹ̀ sínú kíni sínú ọkàn rẹ̀ ó kọ́ balí ẹ̀mí lọ́dà o eléyìí náà ẹ̀mí rẹ̀ ò sì gbọ́dọ̀ dàrú ẹ̀mí rẹ̀ ò sì gbọ́dọ̀ dàrú kó tó pàdé ọlọ́wọ́ bá wa. màwọn tó ní sábàs ẹ̀yọ́ màyá mi àwọn ibi táàtì wa lọ lè sọ́ra wa tí àkédà wa òfin ní dàrú gbogbo wa pátá la lè sọ́ra wa torí gbogbo wa náà ni ọmọ èèyàn ọmọ èèyàn sì ní wọ́n mọ̀ kọ́lùbù illa annahu yataqallabu tó bá ti ní ọkàn ọkàn yẹn máa ń lọ ìmọ̀ ń bọ̀ ìmọ̀ ń lókè ìmọ̀ ń wálẹ̀ ìmánì wa ìmán lókè ìmán wálẹ̀ yazidu bi ta'a wa yanqusu bil ma'siya ìwà tó bá ti ń ṣe ọlọ́run ọba ìmánì rẹ̀ ọmọ wálẹ̀ ìgbà tó bá ti ń sìyàn ọlọ́run ọba ìmánì rẹ̀ ọmọ ṣe kíni yóò máa lókè ṣẹ́wárí sítàn tó wà nílé ayé lónìí tí ò jẹ́ ká lè dúró déédéé lérí ẹ̀sìn ọlọ́run ó wá pọ̀ rẹpẹtẹ ìwà ká sókísókí èyí sì ka ọ̀nà àbáyọ. alákọ̀ọ́kọ́ òun náà ni fitina tó ṣàwà òun náà ni fitina adùn ṣàwà tòlùmáàl adùn owó ṣàwà tó tààm adùn oúnjẹ ṣàwà tó libas adùn aṣọ ṣàwà tó sẹ́kàn adùn lé gbogbo tí mo kà á yẹn téèyàn bá tara bọ̀ tí ò bá tètè máa ń tọ́lọ̀ ọba aláàánú kọ́ wá sí ilé ayé àkídà ló ṣe kí ni yóò mẹ́hẹ̀ẹ́ ṣàwátì dúnìyà ṣàwátì wàjáhà mo fẹ́ káwọn èèyàn mọ̀ mí ọwọ́ àtàràbọ̀ àwọn kankan tó mọ̀ sí wọ́n sì mọ̀ lóòótọ́ ṣàwátì rí àṣà mo fẹ́ jẹlérí mo fẹ́ jẹlérí láwùjọ tí ìbá tàràbọ̀ tán ọmọ lóbi káàkiri lọ́dọ̀ àwọn èèyàn títí tó fi di olórí yẹn ẹsẹ̀ rẹ̀ ọmọ wa yẹ àkídà rẹ̀ lè yẹ látara pé ọ̀fẹ́ àṣífù náà wá ṣáwọ́tìl máàlì mo fẹ́ lówó ṣẹ̀rọ̀ gbogbo tá àwọn yìí sìn kìí ṣe pé aburú ni gbogbo ẹ̀ nípìnlẹ̀ àmọ́ tí bá ti ń dìyàn lọ́wọ́ tí òjì èèyàn lè rí ọlọ́run ọba sìn àbí tó bá ti ń yọ àkídà èèyàn tí ó bá ti bà kídà jẹ́ fún yàn ó ti di kí ni ó ti di àdáwò fún yàn. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa wal qadam tazulu inda ẹ̀yọ́ miami ṣáwọ́tìlì man lónìí ọ̀pọ̀lọpọ̀ wa ẹgbẹ́ mo ti sọ síwájú lẹ́ẹ̀kan pé àlẹ́ àmàlù dakhilatun fi musamman iman àkídà ọ̀pọ̀lọpọ̀ wa ti lálàáfíà alhamdulillah adúpẹ́ fẹ́lọ́n àbá wọn ṣe egungun mọ́ àbá wọn ṣe yọ̀ mọ́ àbá wọn ṣe jálàbí àgúnṣe àṣìbẹ̀rẹ̀ àlùpàrọ̀ àlóńdè mọ́ àmókù síbi jama ṣáwọ́tú pé almal ṣe owó náà nínú ọkàn wa nínú òun àtàkídà èwo ló jura wọn lọ so nígbà wá ti ń wá owó tó wá ń gbá àkídà lójú ìtumọ̀ ẹni pé owó yẹn tóbi lẹ́mìí rẹ ju àkídà lọ bó ló ti gbá àkídà lójú ọba fẹ́ràn owó dáadáa wọ́n fẹ́ rajà lọ́dọ̀ rẹ̀ wọ́n ṣọ̀rọ̀ àmọ́ ah, bàbá ni ha ayé lè lóyò àkídà ti ṣe kí ni ó ti bàjẹ́ nítorí kí ni jàmáà torí ṣáwọ́tì máàlì àlùwàjá ha ọ̀fẹ́ kí wọ́n mọ̀ ọ́ ọwọ́ bẹ̀rẹ̀ sí máa sáma wàhálà pé sáma mẹ́mí abẹ́rẹ́ fẹ́ mọ̀mí ni wọ́n padà wá mọ̀ tán gbogbo ń tọ́ wá lòun sí ilé ayé tọ́wá jẹ́sìn ọwọ́ padà wá di haba amansura òfin sèyàn àbúrò sèyàn jama látara àlùwàjá ha gbogbo sẹ́yìn ó sì máa bàjẹ́ bí ìmọ̀ sẹ́yìn ó sì máa bàjẹ́ tẹ̀lé yàn wọ́n lọ mọ́tà sọ́ni kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ á bá ẹ̀mí ara wa jà níbi gbogbo àwọn ṣàwátì yẹn ṣáwọ́tò tó àrùn ẹlòmíì oúnjẹ ni àṣẹgbọ́ alamisi àti mọ́ndé tó lọ agbọ́ pé ọgbà wẹ̀ wọ́n làmẹ́bí náà gbà mí náà yìí máa ń jẹun gbogbo àárò pé kèsè kí ni kèé gbà wẹ̀ ni nígbà mi yóò sì máa gbà wẹ̀ àárò pé kèsè kí ni kèé sínú náà àwọn àrè pé yípo ọdún lẹ́yìn Ramadan bọ́dọ̀ gbà wẹ̀ oúnjẹ yẹn pàtàkì lọ́dọ̀ alẹ́ òun lè fi oúnjẹ ṣeré ha oúnjẹ òun lè fi kun tòun ṣeré o ọjọ́ sì lọ́mọ lọ́wọ́ òórí kankan dájọ́ síwájú ọlọ́run àwọn ẹgbẹ́ rẹ ti lọ àwọn ogbó rẹ̀ ti lọ wọ́n ti lọ nínú ìbádà ẹlòmí ṣáwọ́tò náà oorun àsìkò tá à ń ṣe wàá wà yìí jẹ̀mọ́ tí wọ́n bá kásù bá àbáyàn àbí tí wọ́n bá pèrò àsùbá àbáyàn lérí bẹ́ẹ̀dì ọyẹ kan fìyàn lẹ́gbàájọ́ kejì pẹ̀lú ìta nù lọ́wọ́ tí gbogbo nǹkan ti dàrú ilà mọ̀ràhìmọ̀lá àfẹ́ntọ́lọ̀ máa ń ṣàánú ọmọ dìde lóru ọmọ fi jọ́sìn fọlọ́run ọmọ dìde lóru ọmọ fi tọrọ àdúrà gbogbo àwọn ṣàwátì yìí yìí máa jẹ́ kẹsẹ̀ yẹn ọyẹ kọ́lọ̀ mọ́ jẹ́sẹ̀ wọ́n yẹ o ọlágbára ọlọ́run àlẹ́ àmánà ẹ̀kọ́tà liman àmánà dọ́wọ́ wa là ìmánà limala àmánà tààlà anábì ní ẹ̀sìn rẹ̀ pé kéde pé kẹfẹ́ rí ni o ẹ̀sìn rẹ̀ ṣé kí ni kò pé gbogbo ẹni tó wà lámánà wọ́n dà dínà limala àhàdàdà àsánà òlà lùbáni wọ́n ní kò sí ládéhùn wọ́n ní ẹni tó bá ládéhùn wọ́n àmánà àdéhùn àmánà àwọn èèyàn ti rí bẹ̀rẹ̀ bídí àwọn ti rí parí ẹ̀ alùgbòràbá ló kù ti kálukú wá kàkíyèsí wípé à ń tẹ̀mí alùgbòràbá ẹ bá tọ́jú kínní à ń tẹ̀mí alùgbòràbá ẹ jáde sí bísíǹsì yìí à ń tẹ̀mí alùgbòràbá mo fún yín lọ́mọ yìí ọmọ yìí mo fún yín mo fún yín lọ́mọ ẹ ẹ ìyàwó tó ń lọ bí mẹ́rin ọmọ mẹ́rin oníwò lè ṣe faradà fóbìnrin ẹ̀dàkùn sí ìka dáadáa làwọn ìyá wa ṣe nínú ilé lọ́dà níbo Muhammad sallá tọ́lọ̀ fi fáyà kalẹ̀ pé àsáró buhu intọ̀lákọ̀ kúnna ayò bùdí ìdàwó wàzúwájà ní khayra minkum ọlọ́wọ́n bá ní tọ́ba ilé kọ̀yìn lẹ̀ tọ́ba ilé kọ̀yìn lẹ̀ tẹ́ bá ṣe tẹ́ yìí sì pààrọ̀ yín hun yóò wá fún yín láwọn tó dáa jù yín lọ ẹ̀dàkùn sí nǹkan tó dáa lọ́sẹ̀ lẹ́nu ilé àkídà tágbà yẹn kèésà kídà mi òṣogun nìkan o kèésà kídà ààrẹ tẹ́lẹ̀ mi yóò bẹ́ẹ̀ mi tẹ́lẹ̀ mi sọ ayé o èmi lè sí gbẹ́dẹ̀ ọ̀rọ̀ o kèésà nìkan àkídà tẹ́yìn ó gbà papọ̀ mọ́ṣẹ́ ni àmọ́ tó wà lọ́dọ̀ wa ẹja tọ́jú wọn anábìlì stausu bí nisa'i khair stausu bí nisa'i bí nisa'i khaira anábìlì ẹ máa ṣe dáadáa sáwọn obìnrin ẹ máa sàsọ́lẹ̀ dáadáa fún wọn kọ́lọ́ mọ́ṣà sí jù báyìí lọ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa fitnatun nisa' adébíyáwí òun náà ni wàhálà obìnrin wàhálà obìnrin anábì ní fàtẹ́kù dúníyà wọ́tẹ́kù nìsà inú àwọn ibi kẹsẹ̀ tí máa ń yẹ ẹlòmíì alhamdulillah ọlámánà bẹ́ẹ̀ bá dòwò pọ̀ kò ní jàmbá yín bẹ́ẹ̀ tó jówó sí lọ́wọ́ àtọ̀rọ̀ àmọ́ náà yín yóò gbé fún yín pípé àmọ́ òun náà mọ̀ pé òun ní wàhálà obìnrin anábì ní ẹbẹ̀rù kíni ẹbẹ̀rù ayé ẹ̀mẹ́jà yóò yí mọ́lẹ̀ ọ̀tẹ́kùn nífà lẹ́yìn náà especially ẹ bẹ̀rù àwọn obìnrin tó wà nínú ayé torí ayé dà níbi kọ́kọ́ dákọ̀ yẹn náà obìnrin ti wà mẹ́ zikiru alakhas ba'da al'ami nìkanà ti àníyà ọlọ́ni ẹ bẹ̀rù ayé o gbogbo ayé táwọn èèyàn wá káàkiri ẹjọ́ wọn bàyẹ́ lẹ́rú o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ráyé wọn ọ̀rọ̀run o ọ̀pọ̀lọpọ̀ àwọn tó rí ayé wọn èrè ayé ṣiṣẹ́ ọ̀run o àbí olówó mélòó lọ́dà fún jàmáà láwùjọ wa ẹgbẹ́ tẹ̀ bá lówó ọlọ́dá fún ẹ̀hẹ́ ìkọ̀dá fún ó nígbà tí owó yẹn bá ń jẹ́ kó súnmọ́ lọ́hùn tí owó yẹn bá ń lé jìnà sọ́lọ́hùn kọ̀dá fún ọlọ́run ṣe lóore lẹ́kìmọ̀ ni kìí ṣe ní ẹ̀mà àṣàbẹ́t ẹ̀rọ àyà mi tá a bá ń sọ̀rọ̀ ẹbẹ̀rù obìnrin ìtumọ̀ ni pé ẹbẹ̀rù kẹ má kọlu ọlọ́run lára àwọn obìnrin kọ́lọ̀ mọ́sà sọ́ni kọ̀ọ̀kan wa àfọwọ́ sàáìlú ibn Musayyib ó ní máa ṣe àkọwọ́fù indi aláyíyá minan nìsa wàkánà fi samanina sana min umri Sa'id ibn Musayyib wọ́n ti pé 80 years wọ́n ní mo wá sọ fáwọn èèyàn pé tó ẹ má dákẹ́ mo máa bẹ lọ́wọ́ nínú tí ń bà mí lẹ́rù jù nílé ayé yìí lóògbà tí mo ṣe wà láyé alámọ̀rí obìnrin ọ̀rọ̀ obìnrin bà mí lẹ́rù kẹsẹ̀ ẹsẹ̀ mi ọmọ yẹ̀ nípasẹ̀ obìnrin kí n tó jáde láyé ó sì ti wọ eighty years bàbá sì tún wọn sọ pé ẹ dákun ẹ dákun ẹ máa ń bẹ lọ́wọ́ ọba o kẹsẹ̀ mi ọmọ sí kíni kọmọ yẹ ẹsẹ̀ nìkan kan wá kọ́ lọ́mọdé ọyẹ o lẹ́yìn náà àtàhámúlù ká máa ṣe sùúrù pẹ̀lú àwọn obìnrin bóyá àwọn ọmọ wa tá a bí àbáwọn ìyàwó ilé wa eléyìí ń bẹ lára àkídà ni o tó bá ní abọ́dà yẹn lákìídà àmọ́ ìmọ̀ ń lu ìyàwó ẹ̀ àkídà wádà mẹ́ sọ ìsọ̀rọ̀ àkídà wádà ẹ̀yẹ kọ́ padà sílé géwú wọ́n lè gan géwú wọ́n tún wọn géwú kọ́ igbe gbogbo alẹ́kọ̀ àtijọ́ yóò wúlò tọ́wọ́ tó ń náyàwó lé kéèyàn ṣe wáyé kó sì máa lo obìnrin ní wáyà kọ́ máa gbọ́ obìnrin lẹ́sẹ̀ẹ́ pẹ̀lú rúgbà pẹ̀lú àmì sùdúdù lórí ọyẹ kéèyàn lè tún kéwúké ọ̀dà wájú ìdìbò hún náà wà ní Kùránì àbí ẹ̀yin bọ́dà níbi ṣe tún wájú ìdìbò hún wadribuhunna darban ghayra barrihi ànábì yìí bá ṣe nàwọn ẹ̀ nàwọn nínú àti òní lápá àwọn bá ṣe má gbèjì wa tọ́pọ̀ nígbà wọn bá mú etí aṣọ tí mo fi nàyàn sí yọ̀ lápá àmọ́ ó gbéyàwó ẹ̀ lọ́sọ̀ síbítù ó sì ní àǹtà sọ ibùdó àkídà tó sàhìyà àkídà náà wádà ayé nàlá àkídà ìyàwó rẹ̀ gbádùn rẹ̀ ń sáwọn pàtẹ́gù ẹ̀ lẹ́sẹ̀ yẹn bá yí ń bẹ̀ yẹn ẹ̀sìnrẹ́ ti yẹ o mọ́mọ́ rò pé òun ká orí kwara nílá àdéjọ́ mẹ́ta kí ṣètọ́nù kọ́mọ tọ́ jẹ wípé èmi e, sàbẹ̀ mọ́ndé àti kíni àti tọ́sídẹ̀ ṣètọ́nù tọ́ jẹ ni o ibi ọba ti gba páàsì wọ́n fún ọ ní rìwọ́ọ̀dù ibi ọba ti fẹ́ẹ̀lì ó jìyà mẹ́ lọ́lẹ̀ lọ́lẹ̀ dè mú wọ́n èsì kan ṣe kíni wọ́n èsì wọn kan fún yàn tọ́ọ̀ bá ń ṣe sàdákà ọmọ àrówó sí tọ́ọ̀ bá ń pè bẹ́ẹ̀ lẹ́kún ní ọ̀dọ̀ ọ̀dọ̀ padà dàrú tó bá ń ṣe dára sí ìyàwó rẹ ọ̀rẹ́ tó tọ́ ọmọ rẹ ẹ̀hẹ́ ọmọ rẹ padà yàyà kúyà ìyàwó rẹ ọmọ gbádùn ìyàwó rẹ nínú àmọ̀nà òrùkúlù fi sílùmí káàfà wọn ní kẹjá wọnú ìsìlámù pátápátá kọlọmọsẹ ṣàánú wa fitnatu ashubuhat tó eléyìí lọ́wọ́ burú jáì bó lẹ́sẹ̀ àbí tí wọ́n kó wa sí láwùjọ wa ṣubuhatu al'arab àwọn lárúbáwá ń bẹ táwọn ti dá ṣubuhatu kalẹ̀ alimusashirikun wọ́n ṣe mùsùlùmí wọ́n kalẹ̀ kéwú ni ó àwọn dínú sọ̀rọ̀ Bukhari wọ́n fa fàkúfà yọ mbẹ̀ torí kò sí ní ọ̀dà mbẹ̀ àwọn ni wọ́n fa ìfàkúfà tí wọ́n yọ wọ́n dà nǹkan rú mbẹ̀ àtúnṣọ́lé àtúnṣọ́lé arba'a àṣọ́bọ̀ arba'a wọ́n dà nǹkan rú àbí wọ́n dà rú jama ọ́ àfẹ́kítì wà bẹ́ẹ̀ àfẹ́kítì wà nílẹ̀ Yorùbá ẹni tó sọ̀rọ̀ sí kọ̀rẹ́ẹ̀tì náà dìsín ipò tó kù sọ wọn ò rí bẹ́ẹ̀ ipò àṣùbà mẹ́rin ni ipò ìmọ̀ Buhari lọ́sọ bẹ́ẹ̀ ṣé bẹ́ẹ̀ lọ́wọ́ àríjà wọ́n sì wọnú tẹ́lẹ̀ àwọn ẹni pé ọ̀tọ̀ ni tọ́wọ́ mi ọ̀tọ̀ ni táwọn sọ torí ṣẹ́rù wà ṣẹ́rù gbogbo àdìsí wà ṣé àṣùbọ̀ àrùbáwò lọ́wọ́ mẹ́ a ṣùbọ̀ àrùbá sọ́wọ́ àṣùbà dì mẹ́rin ni nígbà tí ń yan náfìlà lẹ́yìn lẹ́gbà tí wọ́n ti ṣe kọ́ mọ̀tàn ẹ̀yọ́ máa yá mi nílẹ̀ sí wa ẹ̀dá kùn wọ́n ní kò sí àsàrí mọ̀ ẹni tó sọ̀rọ̀ sọ pé nítorí sọ wọn ò rí bẹ̀ mọ́ àwọn kan sì ti gba lọ bẹ́ẹ̀ pé ìyá sàárè bàbá ní kò sí sáré gbé wàhálà àwọn bá mi tiẹ̀ náà àwọn màmá rẹ̀ àwọn àǹtí rẹ̀ náà ń gbọ́ wọ́n ní nìkọ́ bù wọ́n lásà ni àdáwò ni ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí gbani lẹ́kùn ni bí wọ́n bá ní wọ́n ti kà á wọ́n ti gbọ́yé bóódà rẹ̀ tó wà lókè àǹtí rẹ̀ dádì ò ti gbọ́yé wọ́n lábúrò rẹ̀ ò ní lo nìkọ́ọ̀bù lójú ayé àwọn. subahat wàhálì yìí ni alámọ̀tì sáà kò sí kankan tó ń ṣẹlẹ̀ tayọ pé ìgbẹ̀yìn ayé ń ṣe kí ni wọ́n lọ́wọ́ gbìyànjú kó àwọn fúnṣakùn wà á náà rọ̀ bọ́ọ̀ bá ti lè kọ́ mọ́ ń kéwú lọ́lẹ̀ fọ́mọ rẹ fẹ́ni tí ó kọ o àfáà ọ̀ráyè kọ́ mọ́ngé látara ọyá lọ́lẹ̀ fún ọmọ sàbámọ̀ ò rí ìyàwó rẹ̀ jòkó tí ọba ti rọrùn tètè wá ó ọmọ ọkọ o ẹjẹ́ alímọ̀ ìdòkótà bàbá àtàwọn ìyá wa kèrè láwọn fún ọ ní provision àwọn fún ọ ní owó àwọn fún ọ lásọ dádì mọ́mí ìṣẹ́dára sí yóò ṣe sí bàbá àti ìyá tó bá wọ náà ìdánwò ń pè dáadáa àkọ́kọ́ dáadáa ní pípọ́ ọlọ́run bá máa kó tó kò lé ayé wà á ń bèrè àṣẹrẹ kankan akọrọ bíi ọlọ́run wọn ni àdébí wọn wà wọn fámìlì ẹran o tọ́lé kí wọn lọ kọ́ máa wọ̀ náà o àdébí ni ya Fatima àǹkìyì nafsaki minan nar ìwọ Fatima ya Fatima binta Muhammadin ó ní àǹkìyì nafsaki minan nar lára rẹ kó nínú yàrá náà o torí ta bá dọ́run oye kò sí nǹkan kan tí mo lè ṣe fún ọ ní lè gbà ọ lẹ̀ ipá mi ọ̀ká kí n gbà ọ lẹ̀ tó bá kú sílẹ̀ bọ̀ yaba ni Kaab oye anabi gbogbo àwọn fámìlì ẹ̀ yaba ni Hashim lọ́mọsẹ̀ sànú wa o ṣubuhati yìí ó ti wá débi pé ọ̀pọ̀lọpọ̀ wa tàbá kí ó yanjú ẹ̀sìn ti dàrú mọ́ ọ lọ́wọ́ tó ibi tọ́rọ̀ wa kù sí òun náà ní pé ẹnì kọ̀ọ̀kan wa káwọn lọ lè béèrè fasalu ala dhikri tí ń kùndùn láta àlàmú kẹsẹ̀ náà bá yẹ ẹ̀rí ṣùbátù tẹ̀síìrì ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọ́n ti ń digiri yó nígbà tó dẹ́gbà àwọn òbí wọn fún ọ lẹ́kọ̀ọ́ ẹ̀sìn rẹ̀ kan fún ọ láti pìlẹ̀ òun náà ṣe wà límà àmọ́ alif lami wọn kọ́ alif lami nìkan tó sì kọ́ wọn kọ̀ mọ̀túmẹ̀ wọn kọ́ ń tàwé wọn kọ́ ń fíkì wọn kọ́ ládìsì wọn ṣàlàyé wọn kọ́ ní àdáàbò ṣé ilé ìlú rẹ̀ kí ó dá màrí ọmọ lọ nìyẹn ọwọ́ àdọ́jú alẹ́ ọlọ́mọ rẹ̀ ti yí padà ẹsẹ̀ ti yẹ̀ kódà àwọn olùpadà mú ọ̀gán kúrò ní Islam nígbà owó bá ń bẹ lọ́wọ́ ọmọ tó sọ fún pé bàbá mo ń kọ́lé fún ra mọ́tò fún yín ẹ kúrò nínú ẹ̀sìn ẹ wá gba Jésù ẹlòmí gbarú ẹlòmí padà gba Jésù ẹ̀mọ́yé ẹ̀mọ́yé àwọn alájà àwọn alájà ti gba Jésù sínú ayé wọn ewu Islam wọn ní ká gbà rí ẹ̀tàn kásìmọ̀ tẹ̀lé ànábì Isa ànábì ọlọ́wọ́n bá ní àbí tọ̀ ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa kọ́lọ̀ Musa wọlé àná ẹ̀ kọ́lọ̀ Musa sàlùkùn sàbátù wa ṣùgbọ́n ti tàṣẹ́ yọ̀ á tọ́ nínú àwọn àdáwò tó délé ayé sì ti ba àkédà wa jẹ́ òun náà ni àkédà àwọn ṣíà sẹ́ni tí wọ́n bá fẹ́ lọ́ǹchì ṣíà tàṣẹ́ yọ̀ tí wọ́n fẹ́ lọ́ǹchì rẹ̀ nílùú kan wọ́n wá bẹ̀rẹ̀ láti máa bú àwọn sàhábà tí wọ́n ti bẹ̀rẹ̀ sí bú àwọn sàhábà wọ́n ń bọ̀ díẹ̀díẹ̀ nìyẹn torí ẹnìkan ò ní gbé àkídà ṣe àwọlé yorùbá kọ́dà àwọn tí à ń pè sákèsí tọ́jẹ́ pé a ní kí wọ́n fi tàṣọ́wò fúnlẹ̀ tí wọ́n ti fílẹ̀ òun náà àkídà bẹ́rù sàyé hà ni o àwọn gan fúnra wọn wọ́n pàtàkì àwọn sàhábà bó lè dẹ́gbẹ̀ pàtàkì àwọn sàhábà yẹn ọgbà wọn lẹ̀ kó níbi ṣírìkù tó bá ṣe kíní tí wọ́n bá kó sí ní tí mo fẹ́ tà láti sọ ni pé àwọn sàhábà lọ́kàn wa hum fi kimma fi kulubina wọ́n wà lọ́kàn wa tọ́jẹ́ pé fi makani aliya tọ́mọdé kan Abubakar Siddiq radiyallahu anhu Umar bin Khattab ọ̀rẹ́ ara nù kẹ́ni kan wá dìde ilẹ̀ Yorùbá kọ́ máa ń pẹ́ Abubakar Siddiq la'anatullah alayhi ṣubuhat wọ́n dẹ̀ mẹ́rin wá àwọn náà kó ti àdísì wọ́n kó ti àyà Qur'an wallahi ipò iṣẹ́ wà Abubakar ọmọ náà ni wọ́n kó ti àyà Qur'an àtàdísì pé Umar ọmọ náà ni wọ́n lọ àyà lọ́rùn wọ́n lọ àdísì lọ́rùn wọ́n tún wá hun àdísì tán fẹ́ fúnra wọn nígbà ẹni tí ọba wa kéwù yanjú ṣò ní tẹ̀lé wọn nígbà tí wọ́n ṣe kọ́nfẹ́rẹ́nsì ní Ìlọrin jòní ṣé ẹ̀ ráwọn yẹn bẹ̀ nígbà ọmọ ìyá kan fi hàn mí omi fẹ́ bọ́ lójú yàn ṣé báwọn kan ni wọ́n ọ̀lù yẹn kúnà àwọn ọmọ Ìlọrin náà sì ni níwájú àwọn ṣíà àwọn fámìlì tó wà lọrin sìn àti fámìlì tó wà bómi náà sọmọ pé àfikọ́ ti ti máa lè ṣe sí ara àwọn pé tó atẹ́kùn burúkú kan ṣe kí ni ní ti ń fẹ́ o ẹ̀mẹ́jọ fẹ́ lọ́dọ̀ yín o sọ́dọ̀ àwọn tó wà wájú wọn tí wọ́n yí irọ́ tí wọ́n irọ́ tí wọ́n lè pìtì irọ́ tí wọ́n lè pìtì irọ́ tí wọ́n lè pìtì irọ́ kí ló padà jọ yóò padà jọ dodo ọlọ́mọdé aṣọ ìmọ̀jẹ́ sọ ìwọ́ yẹ o ṣùgbọ́n láti tẹ̀sọ̀ wò àti ń báyẹn yìí ti pẹ́ eyín ojú láàárọ̀ kọ́mọ pé yáṣẹ́ Ibrahim sànù mi ẹ̀ẹ́dàkùn ọ̀dà Allah eléyìí ká máa ń èmi ní ọlọ́run bá lọ́dá gbogbo nǹkan ọlọ́run ọ̀tọ̀ ọlọ́run khaliqun báyìí náà ní khalqi gbogbo nǹkan dá ọ̀tọ̀ eléyìí sọ pé gbogbo tó wà ní ayé Allah ni wọ́n á wẹni tó dà lẹ́jọ́ òun ló ṣe ni wá ó ti mọ̀ pé wọ́n fèlè torí aburú yẹn wọ́n máa ń dá sí kọ̀rọ̀ ní orí ibú yẹn wọ́n máa ń dá sí kọ̀rọ̀ ni ọlọ́mọdé àbá fọ̀nà mọ̀ wọ́n inhirafat al-muslimin nínú àwọn subahat òun náà ni pé kí àwọn mùsùlùmí kí àdánwò bá wọn nílùú kan especially Makkah àti Madina àdánwò bá wọn ní Makkah ọba wọn Madina kì í ṣe pé àdánwò yẹn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ àdánwò yẹn ti wà á ti pẹ́ kọ́dà látàsùkò ànábì kan àdánwò tó ṣe kí ni ìlú ti wà ẹgbẹ́ tó lọ sọ ní innamal oníyàyọ̀ lẹ́dínà amanu innamal khamru wal ansabu wal azlamu rijsun min amali shaitan kí lọ́sọ̀ ó ní fajtanibuhu níbo la nẹ́bìtì ń káyà yẹn fún wọn ṣé lọ́sọ̀gbó rí níbo la nẹ́bìtì ń kà ọ̀fà ní ti ń kà bí lẹ́kọ̀ọ́ bí Madina ní ti ń kà inú yẹ wá pé wọ́n mutí níbo ní Madina wọ́n ń ta tẹ́tẹ́ ní Madina lẹ́yìn náà wọ́n pẹ̀lú sọ́ọ̀sà ní Madina wọ́n sì ń wọṣẹ́ wọ́n fi nǹkan darí ìjọba ṣẹlẹ̀ ní Madina kí wọ́n lọ́wọ́ sọ fáwọn olùgbàgbọ́ òdòdó wà ń bẹ̀ ọlọ́run ní fájítẹ̀ níbu ẹ̀yẹ kú ń bẹ̀ fà wọ́n lẹ̀ nígbà tánàbí jáde láyé sí gbogbo ara Madina ló jẹ́ muslim kí wọ́n wá rí àléébù kan ní Maka àbí Madina kọ́ wọ́n máa fi justify aburú tó wùn sí kíni tó wùn sí níbi ibi wọ́n ń ṣe ọdún Halloween torí ẹ̀ náà làwọn náà ó ṣe máa ṣe mòlúdì tí wọ́n wá sọ fún ọ wípé ìlú kan bẹ tó mọ́ pátápátá tí ò sí ààyè kankan bẹ̀. yóò lọ́wọ́ lọ mọ́kà àwọn orí àwọn lárúbáwá tá mo sìgá <laughs> ó ní torí bẹ́ẹ̀ lòun ò ṣe fi sìgá lẹ̀ ṣé onísìgá ni wọ́n ní kọ́ lọ lè kọ́ ṣe ní mọ́kà ni àbáwọn tí wọ́n já àfa àtàjẹ́ ẹni ọlọ́run tó wà ń bẹ̀. ìlú wo ni wọ́n ti mutí wọ́n yẹ pàtẹ ọtí láwọn ìlú ta wíyà àbáwọn tá ń yọ ọmú ṣe kí ni wọ́n yọ ọmú ọwọ́ àpàdé ẹni tí ń yọ ọmú ọwọ́ níwọ̀n náà ní fọtílẹ̀ pé ọtí lọ́mọ ọmú tó bá ti délé nítorí pé ọ̀rẹ́ nìkan ti ń mutí ẹ̀rí pé ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ wà ní pé nígbà anábì sàṣálà lọ anábì ò pé òun fara mọ́kàlẹ̀ fún wa anábì ọ̀sẹ̀ pé òun fara mọ̀dínà lẹ̀ fún wa kí anábì lọ́wọ́ fẹ́lẹ̀ fún wa taraktu fikum amrayn lan tadillu ma in tamassaktum bihima kitaballah wa sunnati ìwé méjèèjì anábì fílẹ̀ fún wa bára mọ́kà bá ń tẹ̀lé ìwé méjèèjì á máa tẹ̀lé tí ò bá tẹ̀lé ìwé méjèèjì àdéṣekí ni àní tẹ̀lé wọn máa mọ́kà min al-ilm wa sharaf eléyìí ni wọ́n pè ní àgbọ́yé tó yanjú ọ̀fẹ́ dàkédà tiwa rúmbí ọwá ní nígbà wọn ti ń ṣe ọdún òbílẹ̀ ìwọ náà mọ̀ ṣe mòlódì ọ̀ndà nǹkan rú ni ṣé ànẹ́bìlọ́sọ fún ọ pé kọ́ ọmọ sọdún ànẹ́bìlọ́sọ ní ká ọmọ sọdún bílẹ̀ ṣé ànẹ́bìlọ́sọ bẹ́ẹ̀ bóyá kéèyàn ó dé kò ń bi kọ́ wa lọ ìlú mọ́ta lábẹ́ bíríìjì kọ́ wa ní gbogbo nàìjíríà ṣe rí lé o àwọn tó wà lábẹ́ bíríìjì sanfagbó kọ́ wa ṣe kámẹ́rà wọn kọ́ fídíò wọn kọ́ wa gbé lọ abroad àbáwọn ìlú tí wọn mọ̀ wá rí kó ní ríṣ nàìjíríà kí ni sèyàn jama abosí látara kó fẹ́ dẹ̀sìn rú wọn ọ̀ràn ànábì ọ̀ràn ara mákàsí wa o ọlọ́run ọ̀ràn ara mákàsí wa ọlọ́run sì rárá mọ̀dínà sí wa tàbí ọlọ́run rán síwájú mọ́ anábíwá muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà àwọn àfa àwọn àfa yẹn ni ọlọ́run ọba ń bẹ tí wọ́n ń jí sí ọlọ́run wọ́n sọ èyí tí pa àwọn bá ká ó ti èyí tí pa àwọn bá ká ọlọ́run kò ní bí wọ́n mọ́ra mi kò mú karamọ́lẹ̀ gbáyé rohun ẹ̀hẹ̀ bí wọ́n ṣe tẹ̀sí lè fọwọ́ yìí fọwọ́ yìí nígbà ìbẹ̀rẹ̀ bá ti gbogbo wọn ní àwọn ará amáríkà náà gbádùn ọmọ ẹjá wa náà máa bà nǹkan jẹ́ wọ́n lẹ́sẹ̀ tí wọ́n náà ti yẹ̀ ah. tí wọ́n ti wá ewé wọn lẹ́yìn wọn àmákà ti sọdún halloween tẹ́ládé táwọn náà táwọn náà wọ́n fẹ́ táwọn fẹ́ yọlẹ̀ ọwọ́ náà mákà tí àbúlà ìrìn eh, iná tàbúlà bí ọwọ́ tó ṣe bọ ara mákà ni ìwọ́n náà ọwọ́ tó bá ṣe yọ. kọ́lọ́ ọba aláàkọ́mọ́sá ìsàlẹ̀kùn àgbọ̀yẹ wa fẹ́kúrò tẹ̀lé àkàdáàdì ni mo lè mà nínú àwọn fìtínà tí ń bẹ́ẹ̀ lé ayé òun náà ni àdáwò tọ́lọ́wọ́n ọba aláàkẹ́sìnú kádàrà ẹnì kọ̀ọ̀kan wa ọmọ ìyá mọ́tàn rẹ dúró lórí ẹ̀sìn ọlọ́run ọlọ́run dàn o yọ rẹ̀ ọ ọgbàdùn láwọn àsìkò kan ó lò ó lọ́wọ́ láwọn àsìkò kan ò ní sówó lọ́wọ́ ẹ̀ ajá ẹ mọ́kànkọ́ lẹ̀ ẹ mọ̀ láwọn ó mú ìwé ọmọkùnrin ẹ̀dá kan sáà sáà lẹ́kùn ọfẹ́sẹ̀ kọ́lọ̀ ọfẹ́sẹ̀ kọ́lọ̀ ọmọ ẹgbẹ̀rẹ̀ kọ́lọ̀ <laughs> ni ìyá ni wọ́n gbẹ̀rẹ̀ ìyá ọfẹ́ lọ́ọ̀dì jìyà lọ́lọ́gbalé ọlọ́bùlọ́gbalé bó ló ń jẹ ó ní alhamdulillah wọ́n ṣe ìtẹ́pá wọn ká bó ní ẹbí láwọn bímọ fúnra wọn wọ́n ní problem rẹ ọ̀rọ̀ lọ́n sìn à ó ní òdí wọn lọ́wọ́ ẹ̀sìn o kọ́ làwọn tí wọn lọ alẹ́kọ̀ kí ni problem rẹ ẹ̀ẹ́dẹ́ bá ti wọlé wọn máa ń tẹ fóònù wọn fẹ́ ṣe kólò kólò báwo èyí ibi tọ́lọ́ fàdáwò tiẹ̀ sí nìyẹn ẹlòmínú bímọ ẹlòmínú lówó àsọpé tí bọ́dà ń ṣe ọ̀dà èyí mọ̀ fúyàwó yẹn ní attention

àwọn wàhálà oríṣiríṣi kàkútà ilé ìmúlẹ̀ tí wàhálà náà bá dé yóò wá sọ yín sínú òkùnkùn látàrí òun alhaq ẹ ní dá òdodo mà àti dá òdodo mà yóò nira fún yín ẹ wo tí mọ̀kàlà àbí ìkìláàfù bá dé bẹ́ẹ̀ ni ulama àwọn bẹ́ẹ̀ ni shabab àwọn bẹ́ẹ̀ ni kibar ulama gbogbo àwọn balibala a sì ní bùkátà sí ká nínú òkùnkùn nígbà tí wọ́n ti fún wa ní malẹ̀ wọ́n ti fún wa ní first light táwọn fẹ́rẹ́ náà lóko kitaballah wa sunnata rasulihi ìkàwé sunnata rasul ẹ máa ka ìta nabi sallallahu alaihi wasallam laqad kana lakum fi rasulillahi uswa torí pé òun ò lè ṣe mistake ẹ máa wà wọ́n kọ́sẹ̀ yín lára nabi amma amma sheikh wal ustaz wal wal mudir yusibun wa yukhti'un àwọn lè ṣe mistake wọ́n lè correct tó bá jẹ́ aláníyàn dáadáa tó jẹ́ èèyàn dáadáa tó ní dáwà ṣe á gbà pé mistake rẹ̀ tó ṣe yẹn mistake yẹn á fún wọn ní ẹni wọ́n gbìyànjú mọ̀nì sáhàdà fa asọ́ọ̀bù fẹ́lẹ̀ wọ́n ti rán yóò gbọ́ ládá méjì tó bá ṣe mistake yóò gbọ́ ládá yẹn kan ipe adùn ìṣèhádì kákan máa retí pé ah, màásùmù ni àwọn àfáà kan bá wá sọ wọ́n ti ṣe mistake báyìí kí n gbọ́n yọ ni kí n sì delete gbogbo fóònù ẹ̀ gbogbo lẹ́kítọ̀ tó wà lórí fóònù ó ti yá nánu bàbá fún tèmi àti ká máa hàn tún ṣé wọ́n hàn tún tàlọ́wọ́ tó bẹ̀ kọ́ yọ ọkọ̀ náà fáwà wọ́n sì gbìyànjú ni kò sì bọ́ sí àwọn sì ìjọba ti ka tó àdé mi hàn tún á sì bá kẹtẹ̀ àbí wọ́n ní bá kẹtẹ̀ wọ́n bá kẹtẹ̀ jẹ́ wọn torí wọn fàdí ìsìsì ń gbà wọ́n sọ wọ́n wọ́n fún àyà Koran ah. lábàs pé kò lè burú bàbá bùn bá sí lábàs àbí mìíràn torí wọn fún alẹ́ rí àìmọ́ ìmọ̀ ṣáyẹ̀ kìnnà lábàs mọ̀ ṣáyẹ̀ kùnà sáwà torí wọn káwá lè sutura wọn ná wọ́n táwọn ti pé màá súnmù ni wọ́n definitely ìjọ wọn ti ṣe mistake àti pé wọ́n kàtó wá bòbí àfa àwọn lọ́wọ́ fẹ́ jòkó wájú ẹ̀ tó jẹ́ pé àníbùkátà àti ká máa ṣàdúrà fáwọn olùmọ̀wá bó afá tí wọ́n kásílà lóru alẹ́kọ̀ tí wọ́n ń gbé wá fún ọ kìí ṣe àárọ̀ náà lọ́bẹ̀rẹ̀ sí kásílà tẹ́lá tó kà fún ọ lálẹ́kọ̀ kìí ṣe àárọ̀ lọ́bẹ̀rẹ̀ èmi láti oṣù kan ní dínkà èmi láti ọ̀sẹ̀ kan ní dínkà èmi láti òru mọ́júmọ́ táyé ń sùn nílé ìwọ̀n sùn tí wọ́n pe ìfẹ́sọ̀ tọ́lọ́wọ́ sọ ni mo ti pa fóònù rẹ̀ mo fìtínà ni ṣùgbọ́n ni ẹ bá ráfà tí ń sáà ṣiṣẹ́ ẹ pè sákèsí tẹ́ ẹ bá lè sọ ẹ sọ fáfẹ́ ẹgbẹ́ rẹ̀ kó lè ṣe kíní kó lè bá pè sákèsí kẹ́sì máa ṣàdúrà fún kọ́lọ́mù bá aláàkó ṣe kíní kọ́lọ́mù tó sọ̀nà àbá súnà ní sọ̀rọ̀ mi ọ̀gá fún bídíà o lọ́wọ́ fún bídíà àwọn ti níbi tí lọ ọ̀kan tó ní ẹni ẹ má pè mí sákèsí mo níbi tí lọ <laughs> ó sì fẹ́ dàgbà rú ni ọmọ ẹgbẹ́ sí àwọn ilẹ̀ Yorùbá ó ní mo níbi tí lọ wọn náà kan máa ń fà mí wọn gbé kíndá kẹ́ni kan máa ń gbè mí mọ́ à lẹ́yìn bá ti lóní mọ̀nàmọ́ wàhálà ti dé nígbà tí mọ́tò lọ́jọ́ ní bírèkì ni tí ó fi darí mọ́ gbogbo nǹkan tó wà ní ayé kò ní ṣe kí ni gbogbo àwọn olùmọ̀wá pátá fọlọ́mọ́sá wa sílẹ̀kùn sábàtì wọn gbogbo àwọ̀ tó wà nílẹ̀ pátá fọlọ́mọ́ bá yanjú ẹ̀ kọ́ darí gbogbo wa ilẹ̀ ni àdìsí ti ń kà lọ ànábì ní gbogbo nǹkan ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì yóò jí lónìgbàgbọ́ òdodo wọ́n yóò mú sí káfíra alẹ́bí tó bá di gbẹ̀yìn ayé tí gbogbo ẹ bá dàrú tán ìgbà tó bá fi di ìrọ̀lẹ́ yóò ti di kèfèrí ọgbọ́ wà sí lẹ́yìn zori igbe wọn ní kó lò bídí àti nkúfù àbí ó sì gbà bẹ́ẹ̀ àfáàyẹ confuse ẹ̀ ó sì wà confused kó lò bídí àti nkúfù àbí láàárọ̀ ó di ní alákìílẹ̀ àti alálàáfíà ìgbà tí ó fi dọwọ́ rẹ̀ lé ó ti di kí ni jama ó ti di hadadiya ó sì ní ẹni tó bá ti fi súnmù jẹun pẹ̀lú ẹ̀rí tí wọ́n kó wáyé o ẹni bá fi súnmù jẹun ọwọ́ káfírún mukhalladun fi náàrí ó ní yóò wọ náà kọ̀dẹ̀ níjáde mọ́ torí pé ó ti kó sínú bídà kullu bid'atin kufr فالصحيح العقيدة الصحيحة ليس كل بدعة كفرا láti yẹ làkìdà tó sàhíà ẹ̀yọ́ máa yá mi ọlọ́mọsẹ̀ ìṣàánú wa ànábì ni àwọn mùsùlùmí mọ́mìnà nígbà méjì ní lọ́wọ́ rọ̀lẹ́ yóò sùn ní mọ̀mìnà òdodo wà yóò sùn fi wú káàfẹ̀rà ìgbà tí lọ́ba fi má wọ́n yà lálọ́lá ni ó lọ́pọ̀ ẹnìkan ẹni ọ̀sán fún pé àà nǹkan báyìí la máa ń ṣe wọ́n bá ti rí báwọn òun jí láàárọ̀ báyìí òye kọlọ́ lè mú ẹyin adìẹ kó mọ́ kinní kan kó mú lọ bí arò ẹ̀hìn kọ́ wá dúró lérí ẹ̀ ẹ̀hìn kọ́ wá kọ́ṣẹ́ máa kó fi lárí àlátọ́ láwọn oníṣẹ́ o ó sùn lánàá ní mòmí lódodo ìgbà tó jí láàárọ̀ yìí gan ó jí ní kíníkí ó jí ní káfìrí ànábì ní ìtú ọmọ ṣẹlẹ̀ nìyẹn ọ̀bẹ̀rẹ̀ yẹ̀bẹ̀ dinahu bi aradin mina dunya lásìkò yìí ànábì láwọn yẹn máa wá fi ẹ̀sìn wọn wọ́n máa gbé kalẹ̀ nítorí ayé wọ́n máa ta ẹ̀sìn sọ́rí abalabita déhùn ní gbogbo wa òun náà ní kálọ̀ lè sọ́ra wa especially du'at ilallah ọmọ bẹ́lẹ̀ ọba ìkíláàsì ní kọ̀rọ̀ àti gbangba ọmọ bẹ́lẹ̀ ọba ìkíláàsì ní kọ̀rọ̀ àti kíní àti gbangba kọ́ ọmọ sọ fọ́lọ́mọba aláàkọ́mọ́ jẹ́sẹ̀ rẹ̀ ọyẹ́ torí gbogbo wàhálà tẹ́yìn bá ṣe tẹ́yìn ohun funfun èyàn ṣe dáwà débi pé ń tẹ́rìn èyàn ṣe dáwà débi pé ojú òní náà wọ́n dáadáa tẹ́yìn bá lógologo tó padà yá ìgò ní ẹ̀yọ́ máa yá mi lọ́wọ́ padà yá èyí gbọ́ lẹ́ẹ̀kan mọ́ yàṣẹ́ẹ̀ wọ́n pè é mẹ́ta kí ni tó ṣe kí ni kí ni tó gbọ́ kí ni wá sí wàhálà yìí wọ́n wá di yálẹ̀ kí àwọn kan wá ní ó ti ta ìgbìyànjú rẹ̀ ẹgbẹ́ ó ti káyé jọ gbogbo ìgbìyànjú rẹ̀ tó ṣe òfin kó kan báyìí jọ òsìn kan báyìí àṣẹlá ní ààrẹ ìgbà tó ṣe kí ni ìgbà tó ṣe agbára ní ààrẹ òfò ní ànígbà mí gẹ wọn náà tó mọ ògbẹ́ dàkùn sójú ọ̀nà mọ wà sẹ́yìn ti sọnù pẹ̀lú ní sẹ́yìn ó tún wà lórí ka ayáwó kàdí ìṣẹ́wà òpin tán ọ̀dà pé mo súnmọ́jú ọ̀nà ọmọ jẹ́ kára rẹ ni òbó ti ń jẹ́ kí wọ́n ìjà àti kíni àti omi tó bá fẹ́ gbé mọ́tò wọ́n fẹ́ sítáàtì mọ́tò rẹ ẹ̀yọ́ máa yá mi àsìbáàbù sàbàd àwọn nǹkan tí máa jẹ́ kí ọlọ́run fi ẹsẹ̀ yàn múlẹ̀ gbogbo àwọn àfáà súnà pátá tí wọ́n bá ń sọ àsìbáàbù sàbàd alákọ̀ọ́kọ́ tán kọ́ máa ń pariwo náà al-ilha'u fi du'a kọ́mọ sí àdúrà sórí ẹsẹ̀ rẹ tí ọ bọ́ sójú ọ̀nà kì í sì wọ́n lọ bọ́ sójú ọ̀nà wọ́n fi ọ́ sójú ọ̀nà ni ọgbọ́tà níbi ní Allahumma hidini ọwọ́ ni fi man hadait Allahumma hidini ọlọ́run kèmí náà kún ẹni tí ó mọ̀nà fi mí sáàrin àwọn tó fi mọ̀nà ànábì ní sọ bẹ́ẹ̀ o kùnú tó lómi tí mo kọ́kọ́ wí ni Allahumma hidini fi man hadait tèmi náà kún àwọn tó fi mọ̀nà nígbà níbi ń sọ bẹ́ẹ̀ ẹ̀dàkùn èmi àti ẹgbẹ́ ká máa sọkún ni àníbọ̀ Muhammad sallá ọlọ́wọ́ bá ó ní wọ̀nìkọ́lùbù àfẹ̀yìdátàhùn wà bùsọ̀rọ̀ àwọn ọlọ́wọ́ bá ní ayé ọkàn wọn padà ádájú wọn gbàgbọ́ míì kàmá alamu yóò mẹ́nu bí i awọ́lá mọ́ra nígbà tí wọ́n gbàgbọ́ rí yóò gbàgbé tàwí ìdí tọ́kọ́ wọn lọ lọ́mọ́kà wọn mẹ́nìkan sẹ́kù sọ́ọ̀lù àwọn ni wọ́n kọ́ wọn ní kíláàsì ní ti ń gún ọ̀sẹ̀ ní nàìjíríà ní. níjọ́ mo rí tẹ́sí kí a ṣẹ́kùn tẹ̀mí lọ́wọ́ ẹ̀ nígbà tí ń ṣe dáadáa ni o àwọn rò pé ìyàrá ni àmọ́ àwọn náà mọ̀gbẹ̀yìn ẹ̀ bàbá ṣẹ́kùn tẹ̀mí ń sàkà rẹ̀ ṣáàdà tálíbù mujiddu ma sha Allah alẹ́ ìnàṣẹ́bọ̀ aláhàṣẹ́bọ̀ ilé ń tẹ̀lé àwọn alóbìnrin àti ìjàmbá èyàn lọ mọ́kà yóò lọ mọ̀dínà yóò sì dé yóò sì mọ̀ sẹ́míríà ẹ̀bẹ̀ lẹ́sìn mọ̀gbọ́lọ̀ ní fún yamana ẹnì kó sì wà ní oko ní oko Ògbómọ̀ṣọ́ ọlọ́run sì fún ní àlàkídà tó sàhìyà tí wọ́n bómìlà ọlọ́run bá ní tọ́wọ́ wọ̀ ọlọ́run a lè yí ojú wọn àti ọkàn wọn padà o kàmá lam yu'minu bihi awwala marra bí gbàtí wọn gbàgbọ́ rí onadaruhum fi tughyanihim ya'mahun àwájú wọn sínú dàyíkó àjú wọn sínú bálíbálà èyàn tí dáwà ẹ̀ tí ń súrètì bọ̀ yọ́dẹ̀ yẹ yọ́dẹ̀ máa sọ nǹkan mi ẹ máa gbọ́dọ̀ sáàsọ̀ tó ní tẹ́sán tẹ́lẹ̀ tó ní ẹ̀tún sọ ní kí ló ṣẹlẹ̀ fitna ni fitna zaman àwọn bùkátà sàdùwà lẹ́yìn náà ká máa rọ́jà àwọn ulama kibar káde máa bẹ̀rẹ̀ wọn bá la ọlọ́ni wa alamu anna allaha yahulu bayna almari wa qalbi ọlọ́run bá ní ẹlẹ́ máa o èmi ọlọ́run ọba èmi ni máa yí ọkàn ọmọ èèyàn padà o ní tó fẹ́ ṣe ìníjẹ́ orí ṣe ní tó fẹ́ ṣe ìníjẹ́ kó walaula an sabatinaka lakọ̀dẹ̀ kíta tẹ́rìkanu iléhìm ṣe an kọlíla ọlọ́run tí ó bá ti pàwọ̀ ọlọ́run ọba ti yá fi wọ ànábì tá a fi ọkàn rẹ̀ rinlẹ̀ òun náà bá ti dára wọn ó sì jẹ́ pé àdìsíza bilmadu owin haram ẹni tá ń pè tí ó sì mà ká máa fi sí yẹyẹ ká máa gbé sí platform àbẹ́nìkan ti ẹsẹ̀ yẹyẹ ká máa wá polongo ẹ̀ ah ó léwu ní tó ṣe tí ọ̀dà yẹn sọ ọ́ ẹ wàá sọ pẹ̀lú hikima nǹkan bá yọ̀ọ̀dà ọlọ́run sọ ànábì sọ O ti ṣe wáṣẹ àbóṣe wáṣẹ ẹ̀yìn bọ̀ wá kọ́kọ́ kù lẹ́fẹ̀ ọkọ̀ kọ́kọ́ fi fi ẹ̀yẹ ọkọ̀ kọ́ bu bí ó ṣe wá gbọ́ collection sí ọgbọ̀n mọ́ pẹ̀lú ìtọ́sẹ̀ tí wọ́n gangan tó ń ṣe tó ń ṣe yẹn ṣe hikima lolo nǹkan kan ṣẹlẹ̀ wọ́n dẹ̀ yẹ ọkọ̀ ṣe òkú wọ́n dẹ̀ pẹ̀lú kọlẹ̀ sangelete ìdàkùn sí eléyìí sí ọmọ abẹ̀rù àti bọ̀tán nítorí ọ̀pọ̀ ọgbọ́ yẹn yẹn ọlọ́run kọ sínú kádàrá rẹ̀ nígbà bá kọ́ òní gbọ́yé ìwọ́ kó bẹ̀rẹ̀ mọ̀nà aláàlúfẹ́ mọ̀nà nídìí bẹ́ẹ̀ kẹ́ni kọ̀ọ̀kan wa ká kún fàdúrà láti mọ̀ sí dáwà inú ọlọ́run láwọn ènìyàn yóò bana láti fi kùlù bana bára ìsà àdé ìtànà wàhábì àná mílẹ̀ dúkàrà mọ̀tẹ́lẹ̀ ká antal wahab láti fi kùlù bana ọlọ́run bá wọlọ́run mọ́ yọkan wa padà o àyàwó aisha ọlọ́run níbo muhammad sallam kò sẹ́nìkan tó jẹ́ fámìlì ọlọ́run wa sórí èdè lọ́sọ̀ọ̀sìn àdéyé tí ń ṣe súfì àdéyé tí ń ṣe àdádé àwọn sórí gbogbo ọmọ ṣe wà yẹn pé kádàrà ló ṣe wọn mọ́bẹ̀ kádàrà ló ṣe wọn náà mọ́ bí kádàrà náà sì kọ ẹni tọ́kọ kádàrà ni nídìí bẹ́ẹ̀ ya ọmọ bẹ́ẹ̀ lọ́nà lóru ya mú kọ́lé balùkù lóbi sábẹ́ kọ́lé bí adájọ́ ó ṣe bá dẹ̀ tọ́ba ti mọ̀ tó mọ̀ àdébìnrin náà kọ́lé bàdà ádámì ọ̀rọ̀ bá pé ọkọ̀ ọmọ èèyàn bẹ́ẹ̀ni òṣùbà àìní mìnà àṣọ́bì ìlà ọmọ pé ó wà láàrin ìka ọlọ́run bá là bàyìdà ṣáà àṣáàgà tó bá fẹ́ yóò yí síbi àná wọ̀nyí ṣáà àkọ́mà tó bá sì wù yóò mú dúró déédéé lórí ojú ọ̀nà sóòtú agbára ọlọ́run báyìí kìláàtù Qur'an kàmáka Qur'an ọlọ́run bá aláàánú kàtàlíkà lè sọ bíi tàbí fòwádàkà ọ̀rọ̀ tẹ́lẹ̀ náà tẹ̀lé tìlà mọ́ta Quran tẹ́lẹ̀ mọ́ta Quran ẹ máa rí ìtàn àwọn olórí ibú ẹ máa rí ìtàn àwọn ẹni rẹ ọmọ fi túnra ṣe ọmọ ka ìtàn àwọn ẹni tí wọ́n jẹ́ yíyà nínú Islam ẹ máa ka ṣíra àwọn ṣíra àwọn sahabiyat àwọn sahaba almu'azzabin almu'azzabat لأجل هذا الإسلام سمية أم أم عمار سما بي إيه نقول أنا وكبه لا بي látara pé àlẹ́ àkídà sọ̀híyà yìí kó filẹ̀ ọlọ́run ní fi àkídà sọ̀híyà lẹ̀ la ilaha illallah ẹ mọ ìmọ̀ tí wọ́n han Bilal wọ́n gbé ẹ̀yìn rẹ̀ lé erí irin gbóná wọ́n wá gbé àpáta àpáta gbóná wọ́n wá gbélé láyà wọ́n wá ní okùn fúnibú Muhammad sọ́kò sí àkídà mọ́ wọ́n wọ́n léyìí dúró dédé wọ́n ja ogun yẹn lájà yìí ẹ dáàdì rẹ ń bínú sí ọ ọ nítorí pé ọ ọ̀sẹ̀ bọ ọ̀sẹ̀ bídíà ẹ wá ń banújẹ́ inú ọlọ́run dùn sí ọ bọ́lá wọn ṣe pé lọ́kùn lè mọ́ ọ bàbá rẹ̀ ní kọ́ bá lò nìkan ọ̀bẹ̀ ìyá rẹ̀ ní kọ́ bọ́jà lè bá bulẹ̀ má dáhùn bí wọ́n bínú ìbínú ìbínú ọ̀rẹ́ ṣe kankan ìbínú tí máa ń ràn yàn ní ìbínú tó bá jáde látara pé èèyàn ọ̀sẹ̀ tó fún bí kó fún lóúnjẹ bí ń pa kó fún lásọ ẹ̀hìn tó bá sí pé tó bá bínú yọ̀ràn ọ́ <coughs> àmọ́ ń bínú pé wọ́n tẹ̀lé tọ́lọ́hún láàrin àwùjọ àwọn ẹni rẹ̀ gbogbo àwọn mọ̀ṣá ẹ̀kẹ́ tọ́lọ́mọba aláàbí sànú wa yìí kámọ́kó lẹ́gbẹ̀ẹ́ wọn kámọ́kó láàrin àwọn brothers tí wọ́n gbẹ̀sìn lọ́wọ́ tó bá ti lè kó láàrin àwọn ọmọ ìyá àṣetánù kápá ẹ̀ ẹ̀mọ̀ kí bá ṣe wà yìí à ń gbéra ní ọ̀dráyà ni ẹlòmíì fẹ́ wà bú mi ọba náà ti pé ah ṣe kàbùkẹ́ náà gbọ́dọ̀ gbọ́ yọ̀rẹ̀ ìfilẹ̀ ẹlòmíì wọ́n ti fẹ́ hàn ìyàwó ẹ̀ lẹ́mọ̀ tíyàwó mi bá wá sọ fún ọ̀rẹ́ mi <laughs> ma màá fẹ́ jọ yín sùn àbú yọba ṣí tight pé má rojọ́ mi káàkiri nìkan ó ti mọ̀ pé ojú ó ṣe kí ni ojú ó ti wò láàrin àwọn ẹni eré ipe ẹni búlò ń fẹ́ ṣe kí ni nígbà ìṣẹ̀lẹ̀ fẹ́ yẹ àwọn àárín àwọn ẹni eré tó wà lọ́lọ́ fi ṣe kí ni lọ́fi sanú ẹ̀ sórí gbogbo ṣàwátì ayé yìí kò sẹ́ ẹnìkan tí ẹ̀mí rẹ̀ ọmọ lọ́bẹ̀ ó ìwà láàrin àwọn ẹni eré ọmọ fi sanú yàn ọlọ́run wọ́n sì fi nàfẹ́ yòrìdúnà wọ́jà ilé ànábì mọ́kù ó ṣe sùúrù ó ṣe sùúrù ó mọ́kù ó lẹ́gbẹ̀ẹ́ àwọn tí wọ́n ń sa àsìkáàdù sọ́bà wọlé mọ́sá ee àwọn oní sa àsìkáàdù sọ́bà wọlé mọ́sá àwọn alùsùnà àwọn sàhábà kìram mọ́kù lọ́dọ̀ wọn o sẹ́ni pé láàárọ̀ wọn sàsìkáàdù nílọ̀dẹ̀ wọn sàsìkáàdù wọ́n ṣe wọ́lọ̀ pọ̀lọ́pọ̀ rẹ̀ mí nísìnyí láwá ti kírun dábàá yìí yóò máa tẹ fóònù àsìkáàdù nídìí bẹ́ẹ̀ ìwà láàrin àwọn ẹni rí ọlọ́mọ fi mú yàn dúró nítorí pé ẹ mọ̀ pé àyínsá kìí lẹ́yìn náà dáwà ọmọ ṣe dáwà bẹ́lẹ̀gù ánìwọ̀lẹ̀ àyà àyà tó gbọ́yé ni kìí sáyà tó gbọ́yé o <laughs> ànábì ni àyà tó bá gbọ́yé dáadáa ìwọ náà sọ fẹ́ lómi àmọ́ àyà tó gbọ́yé wọ́n ṣe kí ni wọ́n ṣàlàyé o tọba ṣe dáwà ọlọ́run mọ̀ fẹsẹ̀ yọ in tansurullah yansurukum wa yuthabbit aqdamakum ọlọ́run bá ń tẹ́lẹ̀ bá ti nínú ẹ̀sìn lọ́wọ́ èmi náà mọ̀ náà yín náà lọ́wọ́ mọ̀ náwó sójú ọ̀nà ọlọ́run tó bá ti náwó tà wọ́n náà ní kó tún kó ṣíà bàbá kan bẹ ìgbà ní agége mẹ́rin iná àwọn alùsùnà tó wà láyé gé mẹ́rin wọ́n fẹ́ ṣe dẹ́kì mọ́ṣáláṣí wọn bàbá yẹn ló gbé ìdajì owó lẹ̀ nígbà tó wẹ̀ níyì bíi four million naira ọdún yẹn ti pẹ́ gan bàbá yẹn gbé bíi two million lẹ̀ ó wá di àsìkò tí wọ́n fẹ́ máa ru pọ́npọ́n bàbá yẹn wá wọ níka rẹ̀ tó bọ oríkún ọwọ́ sọ kékeré kan bàbá wa lọ lè gbé pọnpọ́n sí wọ́n ru kankéré lọ sókè gbogbo àwọn tálíkà tí wọ́n tí wọ́n rán sọ àwọn tálíkà tí wọ́n sọ bàtà tí wọ́n jòkó lẹ́wọ́n ní ha ọlọ́mọdé àwọn sórí burúkú táwọn làwọn náà bá bẹ̀rẹ̀ bá bẹ̀rẹ̀ sí ṣe dáadáa iṣẹ́ rí ìmọ̀ aránṣẹ́ lọ́wọ́ ọlọ́mọ fi mú yàn dúró gba àwọn táwa péjọ àtùmọ̀ wá ṣe báyìí èmi tí ń sọ ṣe báyìí jẹ́ ní sọ́mọ́ sẹ́wà sí fáwọn èèyàn kọ́lọ́mọba aláàkọ́mọ́sá mẹ́sẹ̀ wá dúró lẹ́yìn náà adam amúni mi makiri la mo ti sọ yẹn síwájú lẹ́ẹ̀kan kéèyàn mọ́ fọkàn balẹ̀ pé kò sí dọ́lọ̀ wọn lè ṣe nínú àlámọ̀rí wọn nígbà àti wà nù ẹ̀sìn Islam kọ́lá àti jẹ́nà wa ti sọ wọn ni ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ní afa aminu makiri la tani bẹ́ẹ̀ nù yín tó wá fọkàn balẹ̀ sí kí lọ́lọ́wọ́n ṣe fàlàyé amánu makara la ilẹ̀ kọ́ múlẹ̀ bàdà àṣírí lẹ́yìn àṣírí àwọn yẹn wá ń sun ẹkún àwọn yẹn wá ń sun ẹkún òun náà wá ń sun ẹkún àwọn yẹn tó wá dákẹ́ òun àwá dákẹ́ ọ̀kan náà àwọn tó láàbù ẹ̀ wá ní sheikh àtẹ́bùkì mìlónóbìk ṣé òun sunkún torí àwọn ẹ̀ṣẹ̀ ni ó lóun ò sunkún torí ẹ̀ṣẹ̀ wọ́n wá mú igi kékeré kan lẹ́lẹ̀ ó ní gbogbo ayé ìṣètò yìí ó ní òun fi wé àforíjì ọlọ́run ẹ̀ṣẹ̀ òun òun fi wé igi kékeré wá wo igi kékeré ìbò kéré tó nínú gbogbo ayé adé pé àforíjì ọlọ́run ọba pọ̀ gan ó ní alẹ́dẹ̀ yìí bukí ní àháfù allah uslaba anni tawhid ó ní tẹ́gbà àwọn lẹ́kùn ni pé bóò ni àkídà àwọn òṣè ní bàjẹ́ kóhun tó kú bóò ni tàwídì òṣè ní lọ bóò ni tàwídì òṣè ní lọ nínú ọkàn àwọn kóhun tó jáde láyé ó ní tẹ́gbà àwọn lẹ́kùn nìyẹn látara bẹ́ẹ̀ àwọn sálàfù sọ́ọ̀lẹ̀ ẹ̀rú ṣúlù hátima ìmọ̀ ń bà wọ́n wọ́n sì máa ń sọ́ra nípa rẹ̀ ọ̀rọ̀ mi tàbí kúrò ní mọ́ọ̀tì òun náà ni ká máa ná ti kú gbogbo ẹni tí máa rántí kú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ọlọ́run ọba aláwọ̀ fún ní ìmúdó ṣinṣin yí pé àṣẹ àṣẹ máa èèyàn ṣe lè kú láàárọ̀ yìí ẹlòmí òkú lónìí lónìí lónìí kò ní dọ̀la òní náà ní òkú kọ́lá mọ́kà wá kún wọn èyí ní òkú kò ní yẹ àwọn tọ̀lá ń bẹ tọ̀tọ̀lá ń bẹ àwọn ọgbà tiwa náà kọ́lá mọ́kà ni òkú ní díẹ̀ ṣẹ̀ tọba lọ́dẹ kún kọ́ ọ̀hún kọ ilé mà obìnrin ó sì bo ó sì bo gbogbo tọ́lọ̀ ní ó bò àmọ́ kò ní dáadáa tó fẹ́ ṣe sọ́kọ yẹn tọ́ba lọ́dẹ̀ ekú kan wọ́n sì lóbìnrin tọ́ba ti jáde láyé àyùmọ́ra àti mata ti ọ̀ṣọ́ wọ̀ṣọ́ ojú wa àni àrọ́dín dákà láti jẹ́nà obìnrin tọ́ba ti jáde láyé ó wà ní jẹ́nà tọ́ba kú dáadáa tọkọ rẹ̀ sì yọrù sí kí ni fàwa ìlú gbogbo ń tọ́ wọn lé ayé yẹn ọlọ́run ṣe fún ọ ní rọrùn nítorí mọ̀ pé yóò kó wà láàbọ̀ tẹ́sẹ̀ ló fi yẹ ọlọ́run ti ṣe fún ọ ní ayé yóò máa jẹ́ ìṣe ọlọ́run sí ọ ọlọ́run ọba aláàánú ó ní mọ̀nà àmìlà sọ́ọ̀lẹ̀ hàmì zakari àwọn oúnjẹ òwò mọ́min falẹ̀nù hayíyá náà hayá tàn tó yìí bá ọlọ́run gbogbo ẹni tó bá lè ní ìmọ̀nà tó ní àkídà àájẹ kọ́ ló ṣèmí tọ́ rọrùn oníbẹ̀rù ajẹ́ oníbẹ̀rù oṣù oníbẹ̀rù wàhálà kankan mọ́kànmọ́ gbé iṣẹ́ ayé rọrùn lẹ́yìn náà tó bá di pé ó lo ọjọ́ ayé rẹ̀ tán tọ́jú ayé rẹ̀ bá jó tán ọlọ́run wa dùn ọ̀nù yọ́sùn àwọn màláíkà kalẹ̀ ọlọ́run bá a lá yóò gbé ìbànújẹ́ kó fún ọ yóò sì gbé ẹ̀rù kó fún ọ nítorí pé àtàbàtù gan òun náà ni al-istimrar ala al-aqida as-sahiha ila al-wafat ila al-maut wọ́n ní kìí ṣe ẹni tí wọ́n bí sínú islam wọ́n bí sínú islam ìsoríire èyàn kéwú nípa islam ìsoríire èyàn kọ́ nípa islam ìsoríire èyàn kú sínú islam gangan lóríire gbọ́dọ̀ bá ní kó kú sínú islam àkídà rẹ̀ sàhí à ọ̀dà àlàáfíà ọlọ́run bá Allah subhanahu wa ta'ala yóò wá ráwọn màláíkà sí ọ ó ní innal ladhina qalu rabbuna Allahu thumma istaqamu ọlọ́run gbogbo àwọn tí wọ́n dúró tán sí Allah nìkan lọ́wọ́ bá wa bí wọ́n ṣe sọ yẹn thumma istaqamu wọ́n dẹ̀ dúró lérí ẹ̀ kéde pé ọ̀rọ̀ àwọn nìkan ni wọ́n sọ ọlọ́run tatanazzalu alaihimul màláíkà ọlọ́run láàárín àwọn màláíkà wa bá wọn wàlá tahzanu ẹ̀sìn má bẹ̀rù tẹ́fẹ́ fílẹ̀ sílẹ̀ ayé ẹ má bànújẹ́ ẹ má bànújẹ́ lé ní tẹ́fẹ́ fílẹ̀ sílẹ̀ ayé á mójú táwọn ọmọ yẹn á mójú tó gbogbo dúkìá yẹn á mójú tó gbogbo tẹ́sẹ̀ wà á bùsùrù bil janna ọyẹ á máa dùn yín nù sí pé àlìjánà ẹ máa wà àlìjánà yìí wọ́n mọ́tà sí bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa alẹ́tì ààyè gbogbo ẹni tó bá dúró déédéé lérí àlàáfíà as-sahiha wa abshiru bil jannati allati kuntum tu'adu gbogbo wàhálà tá à ń ṣe ilé ayé ìpátá tí ọba jásàlì jẹ́nà òfò ni ó wípé ọlọ́run bá wọn ọmọ sànú yẹn ọmọ kẹ́yìn òun náà ní kọ́ lọ́run kọrúkọ yẹn sínú ìjọba jẹ́nà gbogbo tó yẹn bá ní ilé ayé tí ọba sàlì jẹ́nà nínú ẹ̀ nínú kádàrá yẹn ọlọ́run òṣòro fún yẹn torí bẹ́ẹ̀ ni tẹ́ bá ti wọ bẹ́ẹ̀ ẹ̀ ní dààmú mọ́ tẹ́ bá ti wọnà ọlọ́run ọba aláàtọ́ wájẹ́ lẹ́bọ̀ kò ní jáde mọ́ tọ́wọ́ ti jẹ́ ní tí òṣèbọ̀ yọkọ̀ dúró náà kó tó wọ àdìjánná ọlọ́mọdé aláṣọkọ̀ tó kéré nínú ọlọ́run ọba ẹni kọ̀ọ̀kan wá kọ́lọ́mọ́sà sí wàhálà màdì jẹ́nà rọ̀bánà aláṣẹ sí kòlóbánà báàdà ìdè hadaitana wàhábìlànà min ladunka rahmata innaka antal wahhab ìjẹ́nà náà kọ́lọ́mọ́sà ti tawá lọ́rẹ́ àlékún àgbóyè ẹ̀sìn lérí àlàkídà sàíyá kọ́lọ́mọ́sà sí fún wa gbogbo bi tí ọ̀rẹ́ nìkan kan wá ti ń dàrú kọ́lọ́mọ́sà bá ṣàtúntò rẹ̀ gbogbo ìtọ́ da inú ọ̀rọ̀ wa kọ́lọ́mọ́sà kọ́ bàjẹ́ àlàkídà sàíyá lọ́dọ̀ ọlọ́run ọba ibẹ̀ ni kọ́lọ́run wàhálà kọ́ darí wa sí ọlọ́run ọba aláà gbogbo tí àá bá ń ṣe nínú ẹ̀sìn wa kọ́lọ́run jọ ọmọ níbàámu pẹ̀lú tọ́lọ̀ ní ká bá ń ṣe